وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار <clears throat> ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله آه. السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá atọ̀rọ̀ kí àtẹ̀gẹ̀ fún anábà Muhammad adáwọ̀pẹ́ fún ọlọ́run tí ó ṣe ní ìrọ̀rùn láti máa bẹ ní ààyè yìí ní àsìkò yìí gẹ́gẹ́ bá a ṣe gba lérò kò ń ṣe mímọ̀ ṣe wa kó ṣe kó ní owó ọlọ́run bá ní àwọn abẹ́ náà wà subhanahu wa ta'ala ìjókòó náà kí ó ṣe ní okùnfà oríire fún aláyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà bákan náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run fi ṣe atọ́nisọ́nà síbi ọ̀nà òdodo tí wàá ṣàlàyé ẹ̀sìn wa fún wa kò fi kankan lẹ̀ nínú tí ó yẹ ká sórí rẹ láyé àti lálùkì àwọn tí ó ṣàlàyé fún wa bákan náà tí ó fa orí ibú láyé àti lálùkì àwọn náà ni ó kí wa nínú pa rẹ̀ ìkẹ́ ọlọ́run lọ́lọ́run bá fún ọba nàbẹ́wà Muhammad kọba sọhábà rẹ kọba gbogbo wa náà ní àpapọ̀ akara wa ní kékeré ti islam pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ntí yóò máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí àwọn elétò bí wọ́n ti ṣe sọ. wọn náà ní ti àwọn àlùfáà wa abu amina ti wọ́n ti kéde rẹ̀ sí wa létí al-iman bil-yawm al-akhir bil-yawm al-qiyama al-iman bil-yawm al-qiyama ká nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. ntí abẹ́fẹ́ bára wa sọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì púpọ̀ torí wípé ìkan nínú àwọn orígun ẹ̀sìn wa ni ìkan nínú àwọn òpó gbàgbọ́ ni tó jẹ́ pé ní tí ó bá wó ìsìláàmù yẹn wó tó bá dúró tí àwọn orígun yòókù náà dúró pẹ̀lú ẹ̀ ìsìláàmù yẹn náà dúró nípa pé ní orígun gbàgbọ́ ni àwọn rinu hadithi Jibril aleyhi salam nígbà tí ó wá bá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láti wá kọ́ àwọn sọ̀hábà lẹ́sìn. nínú tóbi ànábì pé ní àkùrì ní anil iman fún mi nírò nípa ìgbàgbọ́ ìyẹn ni pé àwọn òpó ìgbàgbọ́ nígbà tá a lè fi kà pé ní antashada antumina billah náà nìkan gbọ́n náà gbọ́ wa malaikatihi wa kutubihi wa rusulihi wal ìyẹn pé kọ́ gbọ́n náà gbọ́ kọ́ gbàá àwọn màláìka rẹ̀ gbọ́ àwọn àtìrà rẹ̀ àwọn ànábì tó rán àtọ̀jọ́ gbẹ̀yìn wọ́n á ń tó sì gba kádàrà náà gbọ́. ẹ̀rí pé nínú tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó kà nínú hadithi òun náà ni à ń tó mìíràn bìyàwó mi làákà kọ́ gbọ́jọ́ gbẹ̀yìn gbọ́. ilé ìfìyà pé ní òkú kan ni nínú òkú gbàgbọ́ wa àwọn òkú mẹ́fẹ̀ẹ́fà tánàbí tí kan bá mẹ́hẹ̀ẹ́ ń bẹ̀ ìsìláàmù yẹn wó. yẹn lọ́nà bá sọ́nà ọkàn ala ó jẹ́ kó ya pé ní téèyàn bá wáyé tí ò bá ti rélé ìdìmú kìí ṣe èèyàn rí èèyàn bírí èèyàn burúkú ni tí ò bá sí gbàgbọ́ nípa ń tá a fẹ́ bára wa sọ nínú ìgbésí ayé ọlọ́run ní lẹ́yìn sàlùbí rọ àtúwà lu ojú akọ̀mù kébàlà àlùmọ́ṣẹ́rẹ́kẹ́ wà lùmọ́gẹ̀rẹ́ ẹ̀ tí ì lè jẹ́ èèyàn rí lọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ máa dájú kọ ibi tó ń ti ń yọ láti máa sin lọ́n àbí kẹ́ máa dájú kọ́ bí tí oòrùn ti ń wọ̀ láti máa sin lọ́n. báwo ni yóò ti wá jẹ́ yẹn rí walakinna albirra man amana billah ṣùgbọ́n ètò àpèlé yẹn rí lẹ́ni tó gbọ́ náà bá gbọ́ wal yawmil akhir àtọ́jọ́ gbẹ̀yìn. ẹ̀rí pé nínú àyà yìí òun lọ́lọ́run fi ṣe kejì kálíbà àwọn pàtàkì ẹ̀ torí pé ní àwọn Yorùbá náà máa ń sọ pé ní tá a bá gbálé tá a gbáta àtàn làáfàbọ̀ sí yẹn pé tá a bá láyé wa yìí tán àwa náà níbi tá a padà sí. kò sí pé ilé ayé ni àájú sí. àti wípé ní àwọn ẹ̀rí tó pọ̀ jántìrẹ́rẹ́ ló ń fi ìmọ̀ fìgbàgbọ́ ká nígbàgbọ́ sí ọjọ́ gbẹdàlùkìámọ̀ ló fi ń rinlẹ̀ fún wa. àwọn ẹ̀rí tó pọ̀ tí a wá wọnú àyà Al-Qur'an al ara àwọn ẹ̀rí tó pọ̀ jáńtẹ́rẹ́rẹ́ níbẹ̀ tó lọ́wọ́ subhanahu wa ta'ala ń sọ fún wa nípa ìpè ní agbọ́dọ̀ nígbàgbọ́ sọ́nà ọba subhanahu wa ta'ala bákan náà agbọ́dọ̀ nígbàgbọ́ pé ní ọjọ́ gbéde alikiyama ọjọ́ kan tó ń bọ̀ ni tá a gbọ́dọ̀ ní iyèméjì lórí ẹ̀ bákan náà ní sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi náà fi rinlẹ̀ láì mọ iye ọ̀nà nínú hadith yẹn kódà mi tó gbajúmọ̀ dé ọlọ́wà máa lọ mọ́ ìgbọ́n náà bá gbọ́ kọ́nà tó sọ àwọn orígun mi tó bá lọ pé ká gbọ́n náà bá gbọ́ ká gbọ́jọ́ gbé dàlùtì àmọ̀ gbọ́ ni ó tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ ọ̀nà bákan tá a bá wọnú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam ntaba gbọ́nà bá gbọ́ ká gbọ́jọ́ gbé dàlùtì àmọ̀ gbọ́ ni ó tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ ọ̀nà láti rí irú ẹ̀rí báyìí nínú alukur'an ọlọ́ba sọ́nà wa tààrà ń sọ fún wa pé ní ọlọ́ba sọ fún wa pé látẹ̀jì dùkọ́ wọn yùmínú nàbẹ láàyè wàlíyá omìnira àfẹ́ yẹn pé ọ̀lẹ́ ráwọn èèyàn kan sọ́gbọ́ ọlọ́ba gbọ́ àtọ́jọ́ ọ̀gbẹ́ ìdí àlìkìyàmà ẹ̀rí pé lẹ́yìn ìgbàgbọ́ sọ́lọ́ ọjọ́ ọ̀gbẹ́ ìdí àlìkìyàmà lọ́n bẹ́ẹ̀ náà nínú àwọn áyà mi nínú ahadith anabi wa muhammad sallam oní àfitì gbàgbọ́ sọ́lọ́ anabi man kana yu'minu billahi wal yawmil akhir ẹ̀ tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì gbọ́jọ́ gbẹ́dẹ́ alikiyama kọ́ gbọ́ falyukrim dayfa kó máa pọ́n àlejò rẹ̀ lé ẹ̀ torí nu hadith mi pé tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìjọ tẹ̀lé pé tó sì gba ọjọ́ gbẹ́dẹ́ alikiyama gbọ́ ó fi ń yé wa pé ní ẹ̀rí lórí eléyìí tó pọ̀ jàǹtìrẹrẹ ni. nínú ọ̀rọ̀ ọlọ́run ọba bákan nínú ọ̀rọ̀ wa Muhammad sallallahu wa sallam. tí a bá wọnú àwọn àmì tọ́nà bá fún wa náà àwọn rí pé ẹni kọjá ọ̀gbìn di àlùkìyà máa wa ni. Ibrahim alayhi salam nínú alukur'an al-karim ọlọ́run sọ̀tọ̀ yẹ fún wa níbi tó ti ń ọlọ́run ọba fi hàn mí wọ́n ti gbé àwọn òkú dìde ọlọ́ni awàlà ń tó mi ṣèbọ̀ nígbàgbọ́ sí i ìtọ́nà ń béèrè lọ Ibrahim kéde pé sọ nígbàgbọ́ àgbọ̀n lọ pàdé bí ọlọ́run nígbàgbọ́ ṣùgbọ́n tó ń béèrè ni pé kọ́nà tiẹ̀ fi hàn bí nǹkan yóò ṣe ṣẹlẹ̀ ọlọ́ni awàlà tó mi ṣèbọ̀ nígbàgbọ́ oníbàlà bẹ́ẹ̀ ni mo nígbàgbọ́ wàlá kí n léyà pé mo ẹ̀ ń nà kọ́lé mi ṣùgbọ́n kọ́kàn mi lè tún bá a balẹ̀ sí i. tọ́lọ́mà sùpánà ọ̀tà aláwa ni kó mú ẹyẹ mẹ́rin kó fi sí àwọn òkèlè ọkọ̀ kan súnmọ́dé òhun náà yá sí ìdẹ́kàtà àyà ọba gbé apá síbi tọ́ gbé ẹsẹ̀ síbi tọ́ gbé orí síbi kọ́ wá pé yá sí ìdẹ́kàtà àyà gbogbo oṣù pọ̀ wá bẹ̀ tó sì dẹ́yẹ lódìdí kọ́lọ́n lè tó fi hàn pé ọlọ́run bá tó mú ẹyẹ tó ti gbé wẹ́lẹ́wẹ́lẹ́ tó so pọ̀ náà ni ó sì gbé àwọn èèyàn náà dìde nínú àwọn ìtàn nínú àwọn àmì tọ́lọ́ fún wa ìtàn àwọn ashabul kahf àwọn ọ̀dọ́ tó yẹ pé ní ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní kí wọ́n sùn tó sì tó jí wọn ní nǹkan tí tó lé ní ọgọ́rùn-ún mẹ́ta ọdún. bákan náà lọ́wọ́ sọ́tàn arákùnrin kan fún wa nínú Suratul Baqara ẹni tó ń rí lọ tó rí lò gẹ́gẹ́ pé ah, anna yuhyi Allah ba'da mawtiha bó lọ́lọ́ ti rẹ́ gbá ilé dìde lẹ́yìn ìgbà tó ti kú ọlọ́ni fàmátà Allah mi'ata 'amin ọlọ́run pa fún ọgọ́rùn-ún ọdún tó mọ̀ bá àgbà ọlọ́run wa gbé dìde padà kọ́lá kámú làbí. ọjọ́ mélòó lọ lò kọ́lá làbí tó yàwó mẹ́rin àwòbá àtọ̀ yàwó. ó ní ẹ̀mú kan ló bóyá bí àwọn ọ̀sán àbí ìdajì ọjọ́ kọ́lá bá làbí ta mí àtà ó ti lọ ọgọ́rùn-ún ọdún mi tọ́ wáyé o. fanzur ilà àtọ̀ áàmì kàwá sàrọ́ bí وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشرها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير ọlọ́run tó gbogbo nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ bó ṣe rí oní àti wàá rí pé a ah, dodo lọ̀rọ̀ ọlọ́run kọ́ ọlọ́run bá tó lágbára lórí gbogbo nǹkan ni. tẹ̀lé jantere rẹ̀ nínú àwọn ẹ̀rí náà làákìlì torí gbà mí àwọn máa ń lo ẹ̀rí ti làákàyè náà gbà mí wálé ayé kákan wálé ayé ká lọ bẹ́ẹ̀ ẹni tó ṣe dáadáa kí dáadáa ẹ sì pè fáyé náà kó má rí kẹ̀kẹ́ kó má sọ̀rọ̀ ẹ tó sàbúrú tó pààyàn tó kówó yẹn jẹ tí kò gbọ́dọ̀ wá gbọ́ tó ń bọ́ kí tó ń bọ́ oorun kó sì tán síbẹ̀ náà kó má rẹ̀ sàn eléyìí kò sínú hikima ọlọ́ọ̀ba ọba alhakim ọba ọ̀jọ̀gbọ́n tó yẹ kó gbogbo nǹkan tó bá ń ṣe ló hikima nínú ọlọ́ni afa síbùtò anamọ kọlákùnákùn abàfà ẹdun lẹ́dẹ̀ rúbà kan dá ilá yìí lásán kẹ̀ kàn jẹ́ kẹ́ mu ni. wàá nà kó ilé náà látọ̀rọ̀ jà ọ̀hún pé ẹ̀kan láyé ẹ̀ ti ní padà sọ́dọ̀ wa. ìtura pé ní adáyé sáyé ẹ̀ láyé ẹ̀ tún wá padà wá bọ́ lọ́wọ́ bá. gbogbo àwọn ẹ̀rí yìí omi afẹ́ ọjọ́ gbẹ̀ǹde alikiamọ̀ ti ń bẹ ní téèyàn ò gbọ́dọ̀ ṣe iyèméjì lórí ẹ̀. ọlọ́run subhanahu wa ta'ala ó ní inna sa'ata atiyatun la rayba fiha àlìkìyàmọ̀ ń bọ̀ àtìyà ètò ń bọ̀ ni láàárọ̀ ibà fi ha kò sí èméjì nu ilé ìyẹn ló fà á tó yẹ pé ní ìgbàgbọ́ sí ọjọ́ yìí tó gbọ́dọ̀ wà ní inú àdìsọ́kàn mùsùlùmí ni kódà wọn tí wọn lẹ́sìn tí wọn ṣe mùsùlùmí agérédé àdìsọ́kẹ̀ àwọn tí wọn takọ ọjọ́ ọgbẹ́ni àlìkìyàmọ̀ náà ta lè sí àdàrí yìí àwọn nation ló ń kọ̀ntúrà ayé kò sọ́lọ́ àtàwọn táwọn àlùmọ̀láyàhídà àwọn tó gbà pé kò sẹ́ǹtì kankan tó bá ti yàtọ̀ sáà yìí ọ̀ ní eré ni tó tajọ ọkọ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àwọn tó máa ń sọ pé ní ìnáma yẹ hayatuna dunya ayé yìí náà ni nàmútu wà náà a máa kú a sì máa jí a kò máa yè a máa sẹ̀mí a kò máa kú kí wàá ní pa wá wà máa yòrò líkùnà ìlà dàhàrò ìgbà ló ń kọ̀ntúrò gbogbo nǹkan kò sọ́lọ́ ń ẹ sọ̀rọ̀ pé wọ́n wá lu àyè náà wọ́n kàn lè kéré ṣùgbọ́n àwọn ẹ̀yẹ pàtẹ́ńtẹ́jì wọn gan nínú ẹ̀yẹ lágbàáyé ó kéré àtàn ní kò sọ́jọ́ ọ̀gbìn dàlìkìyàmọ̀ torí pé nínú tó ti wà nínú àdámọ́ nìyẹn ni kékeré mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ o tí ó mọ̀ jẹ́ ọjọ́ kan tí ó jẹ́ ọjọ́ ọ̀gbìn dàlìkìyàmọ̀ tí ẹni kálukú tí yóò padà sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀wà ni yàmùlùkìyàmọ̀ tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ibi tọ́jọ́ ìlágbára dé oríṣiríṣi orúkọ lọ́lọ́run fún nínú Al-Qur'an Al-Karim tí a bá ti wo àwọn orúkọ yìí yóò máa túmọ̀ sí àwọn orúkọ kọ̀ọ̀kan túmọ̀ sí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀. nínú orúkọ náà ni tí ó jáde lọ tọ́pìkì wa pé yẹ́ ò mọ̀lì kìí àmọ́ ọjọ́ péńde ìwọ́n náà látara kọ́ọ̀mù nìyí dìde yẹ pé ọjọ́ tí ń kálukú dìde. ọjọ́ tó ló gbé kálukú dìde padà. ẹ̀rí ìkàlùkù dìde láti wá jábọ̀ fọlọ́ ọba sùpánà wa tààlà ọba tó dáa ó kọ ipò nínú alukur'an tọ́lọ́ ọba sọ ọjọ́ yìí táwọn ayé àti wà lórí ẹ̀já ń tẹ́rẹ́rẹ́ bákan náà yawmul ba'th ọlọ́nsọ́ mi kẹwàá ààbà yawmul ba'th ọjọ́ ọ̀gbẹ́ dìde táǹsọ̀ náà lẹ́rí yìí o tọ́pọ̀lọpọ̀ yín ń pè ní irọ́ bákan náà ọlọ́nsọ́ ní yawmul khuruj láàyè mi yẹ kó ọjọ́ tí ń kálukú jáde torí kọ́ ló ń sọ láyé kan náà kúrẹ́ pé wallahu anbatakum minal ardi nabata ọlọ́lọ́wù yín jáde nínú lẹ́lẹ̀ bàbá wa ádámù ìlú yẹ pẹ̀ ní ọlọ́wọ́ àwù jáde bí bàbá wa àwọn koríko táwọn yìí. thumma yu'idukum fiha tẹ́ bá láyé ọjọ́ tẹ ló pọ̀ ní ókúrú ni thumma nu'idukum fiha àtúpadà dá yín padà sínú lẹ́tẹ̀tiwa náà bó kálukú wọn bẹ́ẹ̀ thumma nukhrijukum ikhraja àtún àpadà mú yín jáde lọ́jọ́ kẹtí ń bọ̀. sónú tọ́lọ̀ wa subhanahu wa ta'ala nínú orúkọ tó pé ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ́ ni yawmul khuruj ọjọ́ tẹ́ ń kálukú jáde nínú sàárè láti wá jẹ́ àwọn ẹjọ́ bákan náà yawmul fasl ọlọ́ni inna yawmul fasl kana miqata yẹ pé ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ́ ọjọ́ tá a ṣe é ìṣirò kálukú alifásùn tá a dájọ́ láàrin yín kánà mi kọ́ ta ó ní o tẹ́kẹ̀lẹ́ lọ pé bèbá ni yóò ṣẹlẹ̀ láti jẹ́ kò sí ṣẹlẹ̀ ó ní o ó sì súnmọ́ nítorí déètì ni nítorí jọ́ ni ìnáwó yàrá náà hù bàyídà ilẹ̀ ń rò kó jìnnà ẹlòmíràn wọn ṣe é gbà pé kò ní kó láyé wọn kẹ àlùjáàmọ̀ wọn ni ṣé bí wọ́n ṣe sọ fún ọkẹ́ tó bí wọn bàbá wa bá láwa kò lè tí dé. ọlọ́ni ináwó yàrá ònà òbá yìí dá ẹ̀yin àwọn èèyàn rò pé jìnnà ni wà nàró òkọ̀rí ibà gbáwàá rí pé tó súnmọ́ ni tó wà lẹ́ńkulé kálukú tó súnmọ́ ni. yamulu fásitì ní ọjọ́ tí ní orúkọ tí ọlọ́run fún un bákan náà yàwó mọ ìdàjìmọ òkun ìdàjìmọ òkun lèyàwó lè jámọ yìí ọjọ́ tí ọlọ́kọ kálukú yín jọ zálìkà yàwó mọ tàgáàbùn lórúkọ tó lọ́n tó fún un yàwó mọ tàgáàbùn ẹ̀rí ọjọ́ tó yẹ pé yákéyà jèrè ẹlòmíì ò ní jèrè ẹjọ́ náà yóò kó foni bákan náà yàwó mọ lè ṣèṣà ọjọ́ ìṣirò jẹ́mọ́ ìjọ mélòó ni jọ́ta ń darúkọ ìjọ yawmul hisab ọjọ́ ìṣirò ṣé ń kálukú wà á ṣírò ètò ìṣènílé ayé bákan nínú orúkọ rẹ̀ ní yawmul wa'id ètò jẹ́ al-wa'id ní kéèyàn lérí ìyàwó yẹn pé òun bọ̀ abàmì ìjọba ìyẹn tó gbogbo lérí tọ́lọ̀ sọ pé ẹtú bá ṣe báyìí ìbáyìí ó ṣẹlẹ̀ sí ẹtú bá ṣe báyìí báyìí ó ṣẹlẹ̀ sí ọjọ́ ní wàá ṣẹlẹ̀ ìyẹn lọ́jọ́ ọ̀gbẹ́ni alikiyama bákan náà yawmul hasra ọlọ́ni wa anzirihum yawmul hasra ṣé ànábì ṣèkìlọ̀ fún wọn nípa ọjọ́ kan ọjọ́ ìbànújẹ́ níbi tọ́jọ́ yìí ó lédè nínú orúkọ ọjọ́ náà ní ọjọ́ ìbànújẹ́ fẹ́ni tó bá ṣe tí tí kò dáa bákan náà ọlọ́pàá ní yàwó olùkùlùdì ọjọ́ gbére tí ò ní tán yàwó olùkùlùdì ayé yé ayé gbére ọlù àlùkìyàmọ̀ ní nǹkan tí ó máa bẹ̀rẹ̀ gbére yàrá fi sọ ọjọ́ gbẹ́dà kìámà ni yàwó lè kóló o bákan náà yàwó dín gbogbo àná làmọ̀ yìí máàlìkì yàwó dín nígbà pé yàwó dín ni wúnà kì í sẹ́sìn o pé ọjọ́ ẹ̀sìn rárá ọ̀ ní sẹ́sìn kankan lọ́rùn yìí tó ti sì láyé náà ni yàwó dín ẹ̀bí bá náà yàwó lè jàzá ọjọ́ ẹ̀san àlìyàwó tó jìzà kó lù náà sì máa kásába ọlọ́run ọjọ́ táwọn sakalukulẹ̀ sàn tó ọjọ́ ẹ̀san yẹn gbogbo anáka nínú alukurani pé máàlìkì yawmuddin máàlìkì yawmuddin ọlọ́run bá tó nìkan kọ ọjọ́ ẹ̀san gbogbo àwọn orúkọ yìí yawmul qiyamah náà lónìí ọlọ́run tún lo kẹ́límà àdáàrú fún gbomi ilé àdáàrú lè áàkìrọ̀ ilé gbére ilé gbére téèyàn máa ń gbé bílẹ̀ bá ti wò ó fáyè tó láyé ọ̀ padà kú bẹ́ẹ̀ kì í ṣe ilé gbére kódà jẹ́ pé ẹni tó kọ láyé náà láì tí kú ilé yóò tún fà ìmọ̀ yóò tún kókóró mẹ́. kìí ṣe lé péré ṣùgbọ́n ilé tí yóò máa gbé lọ péré náà ni yàwó kìyàmọ̀ kò sí ṣe chẹ́ǹjì lọ́jà tó gbalé mi ò sí fún un. bákan náà dáàrú lùkọ̀rọ̀ nínú tọ́lọ̀ tó pè ní dáàrú lùkọ̀rọ̀ ibi tí yóò ṣe èsì tí ò ní kúrò mọ́. ẹnì pé tábà wà àwọn orúkọ yìí wọ́n ń jọra wọn. bákan náà wọ́n á fi àwọn òròyìn kan ròyìn ẹ̀ àgbẹ̀ nínú èdè lárúbáwá àwọn òròyìn tí ó bá gbajúmọ̀ máa ń kà á tún máa ń sọ dorúkọ rẹ̀ inú orúkọ tó lọ́wọ́ fi ròyìn inú àwọn òròyìn tó lọ́wọ́ fi ròyìn tó sì jẹ́ inú orúkọ ọjọ́ ògbéjà kí á mọ̀ wọ́n náà àlùwá kí á ọ̀rọ̀ ní ìdá awakọ̀ àti àlùwá kí á ńgbà tó àṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ gbogbo ṣẹlẹ̀ tá a rí láyé kékeré ni o ìṣẹ̀lẹ̀ ńlá ọjọ́ ògbéjà kí á mọ̀ ni ó ṣẹlẹ̀. bákan náà àlàhàkọ̀ àlàhàkọ̀ tó mọ̀ ọjọ́ pé dàlí kìlámà ni ọjọ́ òdodo torí pé láyé yìí kálukú lè máa pè nírọ́ ṣùgbọ́n tẹ́ ń kálukú bá rí lọ́jọ́ pé dàlí kìlámà yóò wá mọ̀ pé òdodo ni tó ń bò ń sọ. kàlá sàyà àlàmú thumma kàlá sàyà àlàmú kàlá law ta'lamuna ilma al-yaqin látara wọn nà lè hìm yẹn pé ńgbà tí kálukú bá wọnú gán ní ọ̀run báyìí tó ní ntọ́nà bá ṣe ládéhùn yóò wá mọ̀ mọ̀ lódodo pé ah sóòtọ́ ni tí wọ́n ń sọ. bákan náà alukọ́ọ̀rì à nínú orúkọ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmánu ẹlòmíkẹ́ náà bá ń kankan àní kọ́ra lágbájá àlùbáàbà ó ń kalẹ̀kùn. ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá látara àwọn ẹrù yẹyẹ tí ó wà mẹ́ yóò máa kan ọkàn kálukú ni yẹn náà tó fi pé ní alukọ́ọ̀rì à gbogbo àná náà ń ka alukọ́ọ̀rì àwọn kí nǹkan bóyá dàrú yẹn pé ẹrù yẹn yóò bó kálukú dàrú jọ náà látara ẹrù yẹn yẹn lọ́wọ́ kúkú wá fi fún ọjọ́ ìlórúkọ pé àlàkáṣíà nínú orúkọ ọjọ́ ìgbéǹde àlìkìyàmà ní ẹnu bákan náà yàwó máa tà náà ẹ̀rí ọjọ́ tí wọ́n máa pe kálukú tí kálukú máa pera wọn àwọn orúkọ ọjọ́ ìgbéǹde àlìkìyàmà ìdí ó pọ̀ níbẹ̀ bákan náà làwọn ìròyìn ẹ̀ gbogbo bó ṣe pọ̀ yìí kò túmọ̀ sí pé ká lè bá a nígbàgbọ́ sí náà ni. ọlọ́run ń fi àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ ń fi ń sọ lórúkọ bá ronú pé ah, ọjọ́ yìí ọjọ́ tí ó tóbi ni nítorí káwọn abẹ́rẹ́ ní ìjọ wo ni ó ṣẹlẹ̀ o torí pé ó yẹ kéèyàn máa mọ yìí ó yẹ ká lè bá mọ ìjọ wo ni ó ṣẹlẹ̀ ọjọ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ayàtà kàfúrà alẹ́ kan ọlọ́ni ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ tá a sọ ọjọ́ ìṣirò káànà mi kọ́ta ọjọ́ tó ní déètì ni ó ní déètì tó sì súnmọ́ ìkútàrọ̀bà ti sáà ọlọ́run lálìkìyàmọ̀ súnmọ́ nínú orúkọ àlìkìyàmọ̀ súnmọ́ àsáà kìí ti sáà tó tó ń dè mọ́wọ́ o ìyẹn ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ni àlìkìyàmọ̀ ó súnmọ́ ó kú dẹ̀dẹ̀ ọlọ́run ló súnmọ́ nígbà tá à ń gbọ́ sọ́súnmọ́ ìkíjọ́ wa ní kí ni déètì ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó fi eléyìí pamọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa hátà tó fi lórí àwọn ànábì ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà kò tẹ́ tó mọ ọjọ́ tálíkì àmọ́ ṣẹlẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún Al-Qur'an pé ní yas'alunaka 'ani s-sa'ati ayyana mursaha àwọn obìnrin ànábì pé ní ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́ tó ti ẹ̀ sọ ìgbà ọdún ṣẹlẹ̀ ọlọ́run fima ìwọ ò lè ṣèrántí eléyìí fún yẹn ìwọ gan ò mọ ìlà rabbika muntahaha gbogbo bí ó ṣe ṣẹlẹ̀ ìjọ òní ó ṣẹlẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló parí bí innama anta munziru man yakhsha ojúṣe tiẹ̀ ni pé gbogbo ẹni ọba bẹ̀rù jọ́nà ìwọ máa ṣe wá àti fún wọn gbogbo tí ó ṣẹlẹ̀ máa kì wọ́n nílọ ẹ̀sùn ọ̀rọ̀ àjọ kan ń bọ̀ tí ó rí báyìí o ṣùgbọ́n ọjọ́ tí ó ṣẹlẹ̀ ìwọ gan ò mọ́ jẹ́mọ́ ìtàlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tí ó mọ̀ ẹni tí ó bá lọ mọ̀ sórí ilé ló sàbórí ibú orí ibú nù ẹnìkan wà mọ̀ sọ fún ayé wa lọ́kùn ojú sókè ọjà àlùkàmọ̀ kúrú iye ọdún báyìí ó ti ṣẹlẹ̀ ní nǹkan bíi twenty years ago nílùú àyínà o ẹnìkan sọ pé ní àlùkàmọ̀ ṣẹlẹ̀ déètì kan ìfàdé tó jẹ́ mùsùlùmí tí ò mọ ti ṣe nú ẹ̀sìn àná ń gbà pé òtún ló sọ àwọn ẹni tó sọ̀rọ̀ yìí kèfèrí ni. ìtọ́lẹ̀ bá fún ọ̀làsálàmù mọ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ tó ànábì ó mọ̀ ìyẹn ló fàǹgbà tí Jibril wá bá ànábì ó béèrè ọ̀rọ̀ ìsìláàmù lọ́wọ́ rẹ̀ pé akpiri ni anil islam fún mi ní olùkọ́ àti jẹ́ islam ànábì fún rò àbí òfun níro òfun níro onílẹ̀ pé sọ̀dá kà òótọ́ lọ sọ. lẹ́yìn gbàrú akpiri ni anil iman fún mi níro gba àgbàgbọ́ ànábì fún níro gẹ́gẹ́ bí àti sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa akpiri ni anil ihsan fún mi ní olùkọ́ àti jẹ́ ihsan òfun nígbà tó dórí àkùbírì ah, ni à ní sáà fún mi ló ń pa ọjọ́ bẹ́ẹ̀ni àlìkàmọ̀ yóò lè ṣẹlẹ̀ ìtàwọn oníbàlágà àlìbàlágà ń pè ní uslub eh, alhakim nàdébà ọ̀sán sálà ń lò àbíká ní uslub alhakim nígbà tó béèrè béèrè lọ́wọ́ anábì anábì náà ju sí jìbìrì lù padà pé mọ̀lùmọ̀sùn lò á ní ha bí á bí á nà sáà ẹ̀ ẹni tá ń bí òṣè kínní kò mọ jẹ ni tí ń bí lọ ìtumọ̀ pé bẹ́ẹ̀mi ìyẹn pé bí wò ṣe mọ́ lèmi náà òṣè kínní ni ìmọ̀ ẹgbẹ́ jìbìrì lùgẹ́ wò máa ọjọ́ ọ̀gbẹ́dẹ àlìkìyàmọ́ tó ń di bí ipò rẹ̀ bó ṣe tó wájú ọlọ́run jẹ́wọ́n ti jìbìrì lò mọ̀ sẹ́lẹ̀ ká ló mọ̀ tó sórí lónìí àwọn sórí ibú. àyọ̀ ibẹ̀ láti mọ̀ pé ni kò sẹ́ni tí ó mọ ọjọ́ ọ̀gbẹ́dẹ àlìkìyàmọ́ ojúṣe tó wá ní kí amúra léde láti nígbàgbọ́ sí i arákùnrin kan wá bá nígbà Muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ̀rẹ̀ láàbí náà wípé ní mọ́tà sáà ìgbọ́lá àlìkámọ̀ tẹ̀lẹ̀ ẹnìkan tó máa béèrè nǹkan lọ́wọ́ ẹgbẹ́ mi tó máa gbé béèrè tí ò ní ìdì ní ìtò ìtẹ́ni ẹ ní ìdì ní wọ́n ṣe kíni wọ́n á fún. mọ́tà sáà ìgbọ́lá àlìkámọ̀ tẹ̀lẹ̀ fìdá lónìí fàmọ́ àdásàlá kí ni wọ́n pèsè kalẹ̀ fún ẹgbẹ́ ojúṣe ni ikọ̀ pèsè dáadáa tó bá wọn jọ́ tó pèsè dáadáa ńkọ́ àìpé ojúṣe wa ni ká máa pèsè dáadáa níjọ́ yìí ká nígbàgbọ́ sí pẹ́pẹ́ kí n tó lè máa ṣiṣẹ́ mo fẹ́ mú wà tí ó ṣẹlẹ̀ náà. rárá kò sígbà tí téèyàn mọ̀ tí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ jẹ́ kó yé wa ni pé ètò súnmọ́ ni. nínú àánú tọ́lọ́ wa ti fún wa pé bàbá ti àgbà tí ó ṣẹlẹ̀ pàtó ọlọ́wọ́ á fún wa ní àwọn àmì táwọn sí àmọ̀ràn ti sáà àwọn àmì àwọn sáì tábìlì pé ní àlàmátù sáà àwọn sáì tá a máa rí bá àlìkìyàmọ̀ súnmọ́. ẹ̀rí pé ńgbà tí Jibril tóbi ànábà Muhammad aleyhi salam láti bí òfin lẹ́sìn yìí péjọ làlìkìyàmọ̀ ṣẹlẹ̀ ànábì òfin lẹ́sìn yìí títọ́ béèrè lẹ́yìn ìgbà náà ni pé ní àkbírì ni àìní àmàrọ̀ ti hà fún mi ìrònú pa sáyìn rẹ̀ àdébí bá fún létí ajẹ́pá alẹ́mọ sáì ṣùgbọ́n gbà tí ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ láti kíní láàmà. kèyí lọ́jọ́ pé dàlí tí a mọ̀ nìkan àwọn kan tó súnmọ́ wa tó rí bẹ́ẹ̀ náà pọ̀ àbí. ìjọ òlòjó rọ̀ tani sọ fún wa. ìjọ òlòjó rọ̀ ká béèrè pé ìgbà òlòjó máa rọ̀ kọ́ sọ yago tí ó béèrè ọ̀sán yago tí ó dà. sáré sọ́mbì kò sí àbí. kíni sáì sáà mi mọ̀ bójú fẹ́ rọ̀ gbogbo alẹ́ mọ̀ òjò sún afẹ́fẹ́ wọ́n ní alẹ́mọ̀tá nǹkan ká mọ̀ mọ̀ pàtó bí nǹkan ó ti ṣẹlẹ̀. ọlọ́ba subhanahu wa ta'ala kò fún wa ní àwọn àmì tá a fi mọ̀ pé alikiyama kò fẹ́ ṣẹlẹ̀ ẹ̀rí. ṣùgbọ́n bífọ̀ yìí ẹ ká mọ̀ pé alikiyama tá a ń sọ yìí méjì ló pín sí méjì ló pín sí a rí alikiyama tó sọ̀rọ̀ àti alikóbọ̀rọ̀ àrí kékeré àrí ńlá àbí ká pè ní alkhaf yìí tó jẹ́ special abẹ́ni kọ̀ọ̀kan wà lọ àm àti tó kárí gbogbogbò alikiyama tá ń sọ̀rọ̀ pé ìkan wà tó yẹ pé ẹnì kọ̀ọ̀kan ló ní tiẹ̀ wà fún gbogbo ẹ̀dá pátá alákọ̀ọ́kọ́ ni alikiyama kálukú wa tí ó ti bẹ̀rẹ̀ tó bá ti kú alikiyama tiẹ̀ tọ́lọ́dọ́ọ́dẹ́nu iná tí mo ń sọ pé ní màmá ẹ̀ta gbogbo ẹni tó bá ti kú o fàkọ̀dé kọ́ ọmọ tẹ̀sẹ̀ yà má tó kù àlùkìyámà tiẹ̀ ti bẹ̀rẹ̀ nù. àlùkìyámà tiẹ̀ ti bẹ̀rẹ̀ nù kì í sọ àlùkìyámà gbogbo ayé ló ti bẹ̀rẹ̀ o ṣùgbọ́n tẹni tó ti kú tiẹ̀ ti bẹ̀rẹ̀ torí pé àwọn nǹkan kan bẹ tí ó ti máa ṣẹlẹ̀ sóhun. àlùkìyámà tiẹ̀ ó ti bẹ̀rẹ̀ gbogbo ẹni tí ó bá ti kú ẹ wá rí àwọn àmì sáfì mọ̀ tí tí ó jẹ ti gbogbogbò ó fi bẹ̀rẹ̀ òun náà pín sí méjì a rí àlàmọ́ ti sá àti asúgbọ̀rọ̀ ara àwọn àmì kéékèèké bákan náà àlàmọ́ ti sá àti àlùkùbọ̀rọ̀ àti láwọn àmì ńlá àwọn àmì kan wà kéékèèké tó ti ń ṣẹlẹ̀ kódà oríṣiríṣi ọ̀nà làwọn àfọ àwọn pín sí wọ́n ní àlàmọ́ ti àlùhùlìyà àwọn kan tó yẹ pé sí mẹ́wàá ni ó ti máa ṣẹlẹ̀ bákan náà àlàmọ́tì àsúfùlà àtúntò pé ìlẹ́lẹ̀ ni ó ti máa ṣẹlẹ̀ tálẹ́ fi sọ fún wa pé ní àwọn àmì yóò kò tọ́ka sí kankan ju pálùkì àmọ́ fún wọn lọ nínú àmì tí ànábì àwọn sọ́là ń sọ òun náà ni tó ti jẹ́ kó yẹ pé àlìkàmọ́ ti súnmọ́ ànábì sọ́nù hadith kan tó wà nù Bukhari tó wà nù bukhari àti Muslim hadith yìí Abdullah ibn Umar radiyallahu anhuma ó ní iná máa bà kọ́ òkun fí mà sálà anábì sábà jọ́ọ̀jì bíbẹ táwa ń bẹ táyà ti sì àwa àjọ òun yìí sábà jọ́ọ̀jì ẹ̀ sáwọn àjọ tó ti lọ síwájú kódà gẹ́gẹ́ bí kámà báyìí sọ̀láàtì àfìlà gòròmì sàmùsà bí àsìkò tá a ní lẹ́yìn ìgbà tí òòrùn ti ṣe kíni lẹ́yìn ìgbà tá a ti ká sí ìtọ́tò òòrùn wọ̀ gẹ́gẹ́ bí àsìkò táwa yìí sásìkò yẹn kò ní àbókúrú kúkúrú ànábì ní àpèjúwe àwa mùsùlùmí sábà kan fẹ́ wa sáwọn àjọ tó ti lọ́nu bẹ́ẹ̀ tó ti lo ọjọ́ bọ̀ tó ti lò wọ̀ kálukà ọjọ́ bẹ́ẹ̀ láti fi ru alẹ́ àti lápèjúwe àti lòó lòó lòó dé asiri láàrin asiri simon group ni tó kù kí àwọn àjọ ọ̀hún tó wọ́n lò sẹ́yìn pọ̀ ní abọ́kẹ́lẹ́ jama òkèrè àpèjúwe tí ó kùtà yóò fi parẹ́ anábì fi ọyọ pé ní ìpẹ́ dìde òun torí àìsàn anábì mi ìmọ̀ lẹ́yìn anábì rẹ̀ pẹ́tọ̀ kò sá anábì mi ìmọ̀ o ayé ti ń ká tẹ̀lé o. ọlọ́run anábì Muhammad sallallahu ní bu'istu agbẹ́mi dìde wàsá kàtẹ́yìn èmi àtàlìkì àmàbàdéjọ rírè ó wà fọwọ́ rẹ̀ méjèèjì sàpèjúwe ẹ̀ òbí kàyé ti súnmọ́ra wọn. ìyẹn pé ìpín dìde anábì wa mọ̀ sálá síkàlìkì àmọ̀ fi ṣẹlẹ̀ díẹ̀ ní òmùgọ́ mi lè wọ́n fi alájọ tó ti gbá débi dìde kó ti ṣẹlẹ̀. ìgbá débi dìde ti ń tálíkì àwọn òfin ṣẹlẹ̀ nǹkan díẹ̀ ni. iye pé lára àmì pálíkì àmọ̀ súnmọ́ òun náà nígbé àdẹ́bí tó lọ ń gbé dìde síwá tí ò sálẹ́bí mi ní ẹ̀yìn rẹ̀ mọ́. bákan náà nínú àwọn àmì ìkà láti máa rí pé ní àlìkíyàmọ súnmọ́ àdébà Muhammad sallam ó yẹ kó yẹ wá pé ní ìmọ̀ fi àmánà ráre ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kankan máa gbé lé lọ́wọ́ anábì àmọ́tà sọ́lá ó ṣe lè fún wa pé ìsàdóye àtìlẹ̀ àmàna fàǹtẹ́sìrò sáà ìyẹn pé sábà ti ń fi àmàna rárẹ̀ ẹ máa retí kálukì àmọ́tò àmàna ọ̀rọ̀ ẹ̀sìn yìí gẹ́gẹ́ ní pàtàkì ẹni tí ò yẹ kẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀sìn lé lọ́wọ́ òní ń kọ̀ǹtúrẹ̀ ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ ẹ̀sìn òní ń sọ́ ara mi gbẹ̀yìn gbangba àmọ́ náà ọ̀rọ̀ ọ̀lú ẹjọ́ yẹ kó dúró mi kan ẹ̀ ń gbé síbẹ̀ àlébi àlìkẹ́ àwọn ìsúnmọ́ nù ẹ̀rí tọ́bátìrú àmọ́ náà láre ẹ máa retí àlìkẹ́ àmọ́ àwọn sábà bẹ̀rẹ̀ pé fàkàìfà ìdọ̀ àtúhà yà Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run bó ní ẹsẹ̀ lọ́ àmọ́ náà lára bó ní ẹsẹ̀ fi láre anabi sọ fún wa ní ìzà usnidal amúrò ìlà ghairi ahlihi nígbà tó bá ti ń gbé gbé ọ̀rọ̀ lẹ́ni tí ò yẹ kó gbélé lọ́wọ́ tó bá ti ń gbélé lọ́wọ́ wọ́n ní ọjọ́ ga bí wọ́n ní ọmọ jálásẹ bí wọ́n ní ọmọ kọ̀ǹtúrò kan báyìí tí ò ṣe tó yẹ pé ọmọlẹ́yìn kan kò yẹ kó tiẹ̀ tíjọ ọmọlẹ́yìn pé ọmọ ẹsẹ̀ ẹ̀bẹ̀ kò yẹ kó tiẹ̀ jẹ́ ọ̀nà wa gbé ipò ọmọ darí lẹ̀ lọ́wọ́ alẹ́mi ní ara mi bálíkì àmọ́ nsúmọ́ ni ìṣẹ̀lẹ̀ àbí òṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ bákan náà alẹ́mi àbúrò sọ́lá ó yẹ kó yẹ wa pé ní nínú àmì òun náà tún ní rọ́fọ̀lì ìlì ìmọ̀ máa máa kéré lórílẹ̀ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ gidi yóò wọ́n láwùjọ ìmọ̀ gidi torí tá a sọ fún nípa ẹ̀wọ̀n lékè wọ́n ti pọ̀ ẹ̀wọ̀n mọ́lékè àfààní ká ìmọ̀ wọn náà fi ń lọ́lẹ̀ fáwọn èèyàn ìmọ̀ gidi máa kéré lórílẹ̀ wà kẹ́sọ̀rọ̀ tó lè jà àìmọ̀ wà á gbalẹ̀ kan yẹnu fi wá lu hadith yẹ abdullahi ibn amr ibn as radiyallahu anhuma tó wà nù al-bukhari àti muslim anabi wa muhammad sallam ó fi yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ nípa pé inna Allaha la yakbidu al-ilma intizaa yantazi'u fi qulubi al-ibad ọlọ́run ní mímọ́ kó lẹ̀ nípa pé yóò máa mú kó lọ́kàn àwọn èèyàn pé ah, àwọn afọlágbẹ́já nímọ̀ tẹ́lẹ̀ nímọ̀ tẹ̀sìn ó sì wá gbà pé òun fọ́nà ti máa mú wọn kọ́ wàláàkì ìyá tòlẹ̀tòlẹ̀ ẹ̀lìmá ṣùgbọ́n yóò máa mú mọ̀ bìkọ́ bìtòlẹ̀ ọ̀làmà àwọn àfẹ́sì gidi yóò máa kú hàtà ìdá àlámù yóò bọ̀ kì àlìmọ́ tí yóò bá fi jẹ́ àfa gidi kù mọ́ ìtàkàtà tí yóò bá mú pàṣẹ ìlú ẹ̀ta bá ti rí náà láàyè ọmọ ẹbí ọmọ ẹ̀rọ bí wọ́n. ẹ̀rí àwọn ti máa dáhùn ẹ̀ lóhùn fàdọ́lù wọ àdọ́lù àwọn sọnù wọn tó máa ṣẹlùmí náà nù. ìmọ̀ ẹ̀sìn ó kéré láwùjọ ara mi pálíkì àwọn súnmọ́ ni. ìmọ̀ kílọ̀ lọ́wọ́ wíkílà náà fi sọ àwọn ò ní gbọmọ. bákan náà nínú àwọn àmì onáni kẹsìrọ́tìlì kọ́tìlì ìpani ó máa pọ̀ ìpani ó pọ̀ ìlànà mi pé nínú hadith kẹta alihari wọn fọwọ́ pé èrò kékeré ló ń jẹ́ bẹ́ẹ̀ dà kí wọ́n pa ọlọ́pọ̀lọpọ̀ ni lọ́wọ́n náà lè gbé jíìsì kọ́ jí kọ́ gbọ́ ní ìsìn pé ìlú kan bá yọ àgàwọn tó ṣẹlẹ̀ èèyàn mélòó wa bá lọ́wọ́ wọ one fifty èèyàn àsáàdì ẹni tó bá kó adìẹ one fifty gan ìrúgbà tó bá kọ́ bí ti ti pa wọn kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ẹ̀rú báyìí bá ewo lélẹ́yìn kátó wá sọ fáwọn èèyàn wọ́n á di táwọn èèyàn gbọ́ ojoojúmọ́ ọgbọ́n nílùú báyìí àwọn báyìí para wọn apara wọn yẹn báyìí náà pa tí pípa bá ti ń pọ̀ báyìí ara mi kálukìámà ó ń súnmọ́ náà ni bákan náà sùúrù nìsa káàtì yá ti ń àárí yá ẹ̀rí nínú àmì náà ni pé kára aláwọ̀ obìnrin ká máa wọṣọ láláì àdébà àwọn sàṣọlá ti tẹ̀lé pé yóò padà tẹ̀lé tó bá dàwọn àti kọ̀ọ̀kan àdébà ní sinfad mina náà àwọn èèyàn méjì káwọn àánú àwọn èèyàn lámù àrọ̀ ọ̀hún mọ̀ ọ̀nà òjẹ́ kémi rí wọn ẹ̀rí kọ́ ló ń sanú àdébà àtàwọn sọ̀rọ̀ àbàkọ́ rírikún ní àríyá wọn wá aṣọ ṣùgbọ́n wọn tó wá aṣọ. ẹgbẹ́ láyé ìgbà tó ọ̀sán bá ń gbélé òǹkà fún ní oṣù wa rí. àwọn làwa rí òkodoro nǹkan dáadáa ẹni tí ó wà aṣọ sọ́nù kan lóòótọ́ ilé òde kìíní kò wá aṣọ. ó yẹ pé aṣọ tó wọ̀ yẹn ó lé wọ́n ju tẹnu kò sáwọ̀ yìí lọ. ṣùgbọ́n kọ́tò kò kò wá náà ní. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí sẹ́gbẹ́ ọ̀tọ̀ tó bá wọ̀ ọ́n bó ti ẹ̀kọ́ wá yóò tó wá máa mú ọkọ̀ ìwòlẹ̀ yìí tó wá ń ṣe yìí nìsín ìwòlẹ̀ yìí tuntun pé ti wá mẹ́tò máa fi bu ẹni láwùjọ. inú ilé tẹ́lẹ̀ bá ti tún wọ̀ kó bó ti ẹ̀kọ́ rè mẹ́tò sọ lẹ́nu fúnra yóò tún dórí tòbí rè báyìí ni wá kó ṣe gbogbo táwọn ẹgbẹ́ rẹ̀ wọ̀ nìyẹn pé àìwọ aṣọ náà ló yẹ kó fẹ́ kó náà máa ṣe ó ní ìsìláàlì muharramat àwọn nǹkan èèwọ àwọn èèyàn sọ dẹ̀ tọ́ gẹ́gẹ́ bá níbi àmúṣà sálámù ṣe sọ́nu hadithi kan tó wà nù al-Bukhari pé yóò padà wà nù àwọn àjọ mi alẹ́dínà yẹtẹ̀hìlúnà hírọ̀ wàlhàrír wàlhàmùrọ̀ wàlmàáàzì àwọn tó yẹ pé ní wọ́n sọ náà dẹ̀ tọ́ àdàtí rí sìn sẹ́pẹ́ ní wọ́n kàn kọ́lé ìdílé káàkiri náà yóò dé ẹ̀fẹ́ kọ́lé táyà yóò gbé mọ́. láǹtọ̀ sì lẹ́dẹ̀ tọ́ láti máa gba owó rẹ̀ gan. ẹ̀rí náà ìjọba kan sọ náà lórí pé àwọn oní àwọn adẹ́wọ́n náà wọ́n ṣe kínní wọ́n mọ ọsàn táàtì o torí pé òjijì iṣẹ́ táwọn yẹn ṣe kínní tí wọ́n ń ṣe wọn àrí láì dá bákan náà wọ́n mọ sọ ọtí di ẹ̀tọ́ ẹ̀kẹ́ ní kò sí fi dẹ́ẹ̀mọ̀ rẹ bá tó dé iwájú lé mẹ́ta ń táyì ó máa mú ìmúdáyì yóò mú nǹkan tó tọ́ gẹ́la ó máa mú nǹkan haramu yìí wàlùmọ̀ àtìfà àtórí. orin yóò gbalẹ̀ láwùjọ àwọn èèyàn tó yẹ pé ní àwọn táwọn náà jẹ́ lẹ́sìn sọ pé náà agbọ́dọ̀ lórí ẹ̀sìn náà àná ò bá máa kọrin ẹ̀sìn náà máa pe lórí ẹ̀sìn láti tún máa wáyà fún. kódà tí wọ́n kí wọ́n tún pọ̀jù ju ti àwọn tí a mọ̀ lólórí yìí gan lọ sókè bá dúró lórí mùsùlùmí kan tó lórí mùsùlùmí lòun tó bá jọkùnrin ní kọrin ta ni ó mọ bá gbé jẹ mọ obìnrin. àwọn tó wá fẹ́ kọ́ṣe bá ṣe ya wèrè tó ta ni mo bá wọn gbé rí wọn ọkùnrin. ẹni bí oṣù mélòó kan lẹ́yìn nìkan náà àfa sọ pé nígbà ta ló ní kò sóri ó tún mú àwọn ọ̀rọ̀ rí ó dorí àwọn ẹ̀rú ó bá tó sọ fún lórí tó wáyá tó kálù tí ó tó jó díẹ̀ tó bá wà tirẹ̀ lọ pé bó ṣe dá làwọn ṣe o. pé ní tẹ́fà láwùjọ kan sí tí náà bá wà níta fi kọ́kọ́ mọ̀ ní ẹ̀mọ̀ gbọ́ bìbìbìbì káàkiri ó ti dẹ̀ tọ́ta yẹn tọ́ dẹ̀ tọ́ nínú àwọn àmì pé á alùpàmọ̀ sọmọ́nù táwọn kẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀rí kẹ́tẹ́ asọ́dẹ̀tọ́ nílùú wa yìí láwọn ọdún mélòó sẹ́yìn tó bá lọ́kọ́ ní tẹ́tẹ́ léèyàn láwùjọ onítòdàrẹ́ yẹn wọ́n fi kọ̀rọ̀ wọ́ọ̀rìrì àti ọkùnrin àtòbìnrin àti ìyá arúgbó bọ́sẹ̀ mọ owó nọ́mbà tó jáde rè kí lẹ́ fẹ́ ṣe abẹ́ ta tẹ́tẹ́ ọba níbi tó fáyìn jù táwọn èèyàn kọ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ gbá ah, bóyá àbí nǹkan báyìí ló fẹ́ mọ sàmẹ́ àbí nǹkan báyìí ni tálọ́ àgbà ti tún ṣe báyìí mọ́jọ́ yẹ lẹ́nu tí ó padà jẹ́ ní kíni nineteen sixty ní ẹ̀rì ìlú tí ó padà jẹ́ nu lọ́sọ̀dẹ̀ tán táwọn èèyàn tó ń gbọ́ ọmọ tẹ́tẹ́ ní táwọn èèyàn ti ń kọ̀rọ̀ tẹ́lẹ̀ ara àmì pálíkì àmọ́ oṣùwọ̀n ni àwọn àmì pọ̀ jàǹtìrẹ náà àmì kéékèèké bá a ti ń rí ṣùgbọ́n àwọn àmì ńlá tó bá ti dé àlìkàmọ́ dẹnu o ara rẹ̀ ní zuhuru limahadi arákùnrin kan bọ̀ tó ń jẹ́ alimahadi tálíbà mọ́tò sọ́lá tó ní orúkọ rẹ̀ ó máa jẹ́ orúkọ mi orúkọ bàbá rẹ̀ ó sì bá orúkọ bàbá mi mo yẹ tó ń kọ́ ọ́ máa jẹ́ Muhammad bin Abdullah yóò sì jẹ́ ìdílé ànábì arákùnrin yóò padà wá nígbẹ̀yìn ìgbà yẹmúláwòlẹ àrùnà kristian yóò jẹ́ kí déédé kó kárí gbogbo lẹ̀ kámọ̀ mọ́lẹ̀ àtijàwọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fi àbò sí rọ́kìrìkà bolẹ̀ déédé ní ó ká ní ó kárí ilẹ̀ gbà náà arákùnrin yóò padà dé lásìkò gba nínú ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ tó yẹ gbàǹkọ́ pípẹ́ táyì bá ti ṣẹlẹ̀ àlùkìyàmọ̀ ti súnmọ́ èrè là ń pè ní àlàmọ́tòlùkúbọ̀rọ̀ àwọn àmì kánkọ́bì ẹ̀rí àwọn ilé bá ń rí àwọn èrè àbọ̀t àwọn pìràmù lásán ni àwọn tí ó jẹ́ gbàǹkọ̀ gbàdá ń bọ̀ tó yìí bá ti dé àlìkàmọ̀ súnmọ́ ni. àbíkámọ́ ló súnmọ́ àlìkàmọ̀ náà dé. ara rẹ̀ ní kùrújù dàjáàlì arákùnrin kan bẹ́ẹ̀ ní ibi ni tí ó padà dé gbẹ̀yìn ìgbà sápẹ́ dàjáàlì tí ó wàá da ayérú. tí ó wàá da ayérú yẹn lànà bí àwọn sọ̀sọ́ lá ó kama wa máa wá sọ mi fitinẹsì mọ̀ sí àlìjàjáàlì ẹ̀rí yóò wá da yẹ́rú ṣe pé níjọ́ kan lásán ẹni tí ó sọnù fúnjọ́ kan kò ń ṣe kékeré yóò máa rọ̀jò àyọ̀rò kójò gẹ́gẹ́ ló ń rọ̀ láti máa tẹ̀lé yóò ló ń jẹ́ òkú yẹlọba ìwọ tó wá wá fún wa káàkiri títà díẹ̀ lè bá bọ́ láyé lọ́yẹ̀ pé wọ́n ti bá lọ lẹ́nu tẹ́lẹ̀ bá wọ́n tẹ́lẹ̀ dòdò kò ní lọ ṣùgbọ́n pé àáfọ̀ yín nìkan kódà sábà ń bá dánwó báyìí ó lé ní dọ́là ní òmùsẹ̀kìndì yóò máa dábọ́ lọ́rẹ̀ irú ẹ̀sìn ajá ló padà fún gbẹ̀yìn ìgbàdùn àwọn tó yẹ pé kò rọ̀ fáàt àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀lẹ̀ náà máa ń tẹ̀lé òun nàjú rẹ̀ ànájú rẹ̀ ni ó bá débẹ̀ kó ló ti bá lọ. ànábì àwọn ọmọ sọ̀sán ó nínú ijọ́ kan tí ó lò ijọ́ kan bẹ̀ yóò jẹ́ déédéé ọdún kan yóò sì mọ káàkiri gbogbo ẹ̀ pátá àbí mọ̀dínà ìjọ́ náà ò ní ní kọ́ra yín wọ̀ nùzúlù ìsà sísọ̀kalẹ̀ ànábì wa ìsà ti ń padà bọ̀. ọlọ́ba sùpánù àtàlà kó wa iná wùlà ìlmù lè sáà àmì kàríwá ẹ̀pẹ́ là álámù lè sáà yẹ kó ànábì ìsà àmì alùkìyàmà ti ń bọ̀ ní fàlàtà mùtàrún nàbì ha ẹgbẹ̀rún sí èméjì bẹ̀rẹ̀ yẹ pé àmì bálùkìyàmà ń bọ̀ ní kánábì padà dé. ara wọn kẹlẹ́ ni aláǹtẹ̀ kan parí ti gbálẹ̀ bí yìí tán òwò àmọ́ ó ti lọ àtúrà àfa àtọ́ náà tó ń bá wọn gbà bẹ́ẹ̀ kí wọ́n ọmọ tó ń ka nù Kùránì tó sì ló kọ́lé Yorùbá yìí kí ni bọ̀ wá ṣe àwa kọ́ lọ obìnrin yìí o ètò wà nù ẹ̀rí làwọn sọ. akẹ́rẹ́ tí ó tẹ̀ ń bọ̀ wá ṣe Ọlọ́run sọ fún wa anábì sọ fún wa nínú hadith yẹn anábì ní yíkọ́sẹ̀rù sọ̀lì gbogbo àwọn àgbélébùdá yẹn mọ́ ìdọ́bikọ́ kàn gbogbo ẹ̀ níwàá kan wáyé tó ló lè kì í sí gbogbo ẹlẹ́dẹ̀ ni ó máa pa ìyẹn náà ló wá yà fáyẹ lẹ́nu pé à ah, sáànà bí ọlọ́run á ní tẹ́ mọ́ ẹlẹ́dẹ̀ ló máa mọ wá káàkiri subhanallah ẹ̀rákùtà ní tako ọ̀rọ̀ anábì àwọn sọ̀rọ̀ sọ́lá ní tako anábì yìí sàpàdà ń bọ̀ ìgbà yẹn làwọn akọrin yóò náwó máa rí pé à àtúntò ní tẹ́ ní mú wa. àlédára dó lórí rẹ̀ ẹ̀rí lórí ẹ̀já ń rẹ̀ tá a gbọ́dọ̀ méjì anábì yìí fà ọkọ ó wà ń sẹ́mọ̀ tó bá ti dé àsìkò alimadi tí ó wà láyé lónà òde padà àrẹ́bí isa ó sì kírun tó bá sọ kalẹ̀ wáyé ojú àsopọ̀ sábẹ́ kírun ẹ kírun fún anú ònú tó lẹ́yìn wọn kálí bá wọn pé ìlànà rẹ̀ àti ìlànà àrẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ̀ kan náà àrẹ́bí isa ó padà wá ara mi gbẹ̀yìn gbani isa àti alimadi náà wá padà jáde àtàwọn àmì míì tó yẹ pé ní àsìkò lè gbà wá láti kọ́ nínú ẹ̀yọ̀ kẹta tó wí kú ni tùlú ìṣàmùsì min maghribiha òòrùn ó lọ yọ níbi títí máa ń wọ̀ gbogbo àwọn tó lù ti yọ ṣùgbọ́n láti kí àwọn tó bá fẹ́ dé òòrùn ó lọ yọ níbi títí máa ń wọ̀ anábàá fúnra sálá ó ṣe léyìí fún wa pé látàǹkọ́ ti wùlì hijratu hata tankọti atawuba anabi ni ìjira òní dé titali kìámù ezekini ti ìtìlẹ̀kùn tutuba afọ̀n ìjira òní tán àyàfi títí ìlẹ̀kùn tutuba bá tán dé òlé tuba mọ́ wàlá tankọti atawuba ìtuba sì ní dáwọ́ bẹ́ẹ̀ bá ń sẹ́lọ́jọ́ mọ́rí tuba hata tẹ́tulù aṣámsú mi magrebiha tìgbà tí òun ó fi lọ yọ nígbà tí màá níbi títí màá ń táyì lè bá ti ṣẹlẹ̀ jẹ́ mọ́ kò ní dé yẹn retí mọ́ o. wọ́n wà nù hadithi kan pé àlìjámọ̀ tí ó ṣẹlẹ̀ ibi tí ó lágbáde ọlọ́run ní jẹ́ kéèyàn re gidi kan kó kù mọ́ torí pé ṣẹlẹ̀ tó lágbára ni. ayé yóò wá parẹ́ àìmọye ayé àlọ́ wà nù alukur'an tó sọ fún ayé ó ti parẹ́. ẹ̀rí ìdá sàmùsùn kúwìrọ̀ wọ́n ìdá nojú mú kádàrà ẹ̀rí àkàwọ̀nù báyìí lójú omi nkádà àwọn ìyàwó máa jábọ́ báyìí ìbáàlù sún yẹra òkè olúmọni òkè sóbìnrin náà òkè oúnjẹ kéré àwọn ibi tó ké wà lágbàáyé gbogbo òkè náà máa kú dànù. báyìí ìṣàrò ọ̀tẹ̀lá ẹ̀ tí ó ti ràn kúmi yóò gbàgbọ́ ràn kúmi ẹ̀ẹ́dẹ́gbẹ̀gẹ̀. وإذا الوحوش حشرت وإذا البحار سجرت odò kìíní kan òkun ni gbogbo ó gbẹ ara mi pálí tó yà bóun ni ó ṣe wá ṣẹlẹ̀ jẹ́mọ́ torí tẹ́lẹ̀ mi fi ń pe ní rọ́ọ̀nù pa fún gbogbo ayé ó ti wá di sùrọ̀ rẹ̀ ṣé wọn máa gbé jíga àná ọsọ nílé kan tẹ́yìn fẹ́ wọ́n ti jì í láti jà ló jẹ́ sí ìrìwó gbogbo ó lọ lẹ́kẹ̀lẹ́ ọlọ́wà sùpánà wa tààlà ó ní yàwó ma yóò fa kò sùúr ọjọ́ tó fa fèrè sínú wo fèrè náà ni ó ti ti ní alimọ́lá kùtọ́lọ́ ń gbélé ìfowó náà ní sọ́nù hadith kẹ́pẹ́ ìsirọ́ọ̀tì ti gbé bèrè sẹ́nu ìdí rẹ̀ tí kọ́lọ̀ ṣe kí ni kó fún un ní ọ̀dà. fèrè tiẹ̀ sí ni ó yàtọ̀ sẹ́yìn tẹ́ fẹ́ sáré àbẹ́ gbá bọ́ọ̀lù tirẹ̀ fi ló máa fọ́ fọ́ tọ̀ ní kọ́ kò sí ẹ̀sìn ló máa gbogbo omi tó wà lọ ti gbélé yìí o. ọlọ́mà sọ́nù wa sálá sọ ma pé ní fàfáàsì àmọ́ fi sàmà wà á ti wà lá èrùjẹ̀jẹ̀ gba gbogbo ohun tó wà ní sámà àtìlẹ̀ tó bá fọ́n fèrè yìí kèése kèése lẹ́nìkan àti sámà bákan náà sọ láyà mi pé ní wàá nùfẹ́ kàfi sóòrù wọ́n bá fẹ́ tèrè sínú sínú ìwọ yìí àbí wọ́n fọ fèrè sí fàṣọ ikọ̀ wọ́n fi sàmà wá tó àlàr gbogbo nǹkan tó wà ń sánmà yóò gẹ pali ibi tí gbogbo ó tẹ̀ náà nù. illa ma sha Allah àyàfi ńtọ́lọ̀ ń bá fẹ́ nìkan ló kù tí ò ní gẹ síbẹ̀. thumma nufikha fi ukhra láti sọ́sọ́lá kọ́kọ́ gbogbo nǹkan ti ó ti lọ. wọ́n tún wá padà fèrè tó fi tí a fi dé káyọ̀ ayé fi dànù náà lẹ́tọ̀ fi jí wa. fún manúfi kàfi ìhókòrò á tún fún mi fàyìlà òun kìyàmù yàn sọ̀rọ̀ pé kálukó ti yàgì ní mọ̀mọ́dé ní fíìmù látún jáde padà yìí. ìyẹn ni ti ìgbé ìgbé dìde. fèrè yóò ní pẹ́ méjì ó ọlọ́dún fàyín náà máa hí àtàjẹ́rọ́ tó wà ìdá fèrè kan náà ni ó fàyíṣà òun bì sàhírọ̀ nǹkan kó bara rẹ̀ lórílẹ̀. ẹ̀bùn náà ṣe wá gbé wa dìde nǹkan kó bara rẹ̀ lórílẹ̀. ìyẹn ló fà tó yẹ pé ní mùsùlùmí ó rẹ̀ kí ìgbàgbọ́ tó ní lọ́jọ́ ọ̀gbẹ́ni àlùkìyàmọ̀ kó rinlẹ̀ dáadáa torí pé ọlọ́run ṣàlàyé ẹ̀ fún wa yékéyéké ó ṣàlàyé ẹ̀ fún wa tí ó fi nǹkan pamọ́ fún wa ọlọ́ba subhanahu wa ta'ala ó ní wàstẹ́mi yawma yunadi munadi min makanin qarib máa gbọ́ ẹ̀yà kálukó máa gbọ́ lóòjọ́ tí olùpèpè ó pèpè láàyè tó súnmẹ́ olùpèpè náà ni ẹjọ́ fún fèrè yawma yasma'una sayhata bil haqq òjò tí kálukó gbọ́ pé òdodo. ilé fi yẹ pé ayé ó parẹ́ táyé bá parẹ́ ẹ̀rí kátó máa lọ bí ìgbé dìde torí pé tó ní í ṣe pẹ̀lú káàbọ̀ ní ọ̀gbẹ́dà àti àmọ̀ bọ̀ nítorí ọ̀rọ̀ mọ́ni tẹ́ ẹ bá ti fẹ́ lẹ́yọ ọ̀kan ó fẹ́ lè gbogbo yòókù. ọba gbà pé ní ọgbà pé ọjọ́ ọ̀gbẹ́dà àti àmọ̀ ń bẹ ṣùgbọ́n ọgbà pé kan nínú tó kó sínú ń bẹ èyàn fẹ́ lè gbogbo ẹ̀. nínú tó kọ tẹlẹ̀ sọlọ́dọọdún ó náà ní sùn áàlù ìbéèrè inú sàárè ọgbọ̀dọ̀ dátù ẹ̀ ìbéèrè inú sàárè àbíkálù pé fitinà tó lè kọ́bùrù fitinà inú sàárè méjì ni ìbéèrè inú sàárè àti fitinà inú sàárè. ìlànà bá Muhammad sallallahu alayhi wa sallam ní wọ́n sọ tí wọ́n bá ti òkúta gẹ́gẹ́ bí wọ́n lu hadith Usman bin Affan wọ́n tó bá ti àwọn òkúta ó ní ẹsẹ̀ bàtà àwọn sì máa lọ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́. ẹ̀rí ó lánàá bá sọ́lá máa sọ fáwọn pé ní káà máa lọ pé ní ìsàlù lè àkíkù ẹ tọrọ àdúrà fọmọ ya yín tẹ̀sí tó ìtẹ́fẹ́ máa lọ yìí. pọ́sálù láwù tẹ̀sí ìta ẹbẹ lọ́n kọ́ lọ́n fẹsẹ̀ rinlẹ̀ fà iná wulẹ̀ á yù sí à láti kúrò mẹ́yẹ kẹ́yìn tó máa lọ wọn ti bẹ̀rẹ̀ sí bí. pé àbí kwérì rẹ̀ ẹ jẹ́ kó sinmi náà náà ẹ jẹ́ kó sinmi kankan o ẹ ti kúrò mẹ́ àtàlẹ́bí sọ yẹ bẹ́ẹ̀ ti fẹ́ kúrò yù sí à ti bí. ọgbọ̀dọ̀ dáàtú ẹ̀ àbùkù mẹ́kànlá ọ̀kẹ́ mú ọ̀nà mẹ́lẹ́kọ̀ gbà wọlé nínú yàrá rẹ̀ ni subhanallah ẹnu ní ọmọ gbọ́dọ̀ náà wàdà ní ọmọ gbé sí làákà ìjẹ́ níbo ni wọ́n náà gbà wọn nú yàrá rẹ̀ ká tó bí ẹ jáde sọ mẹ́lẹ́kọ̀ wà ń wà béèrè béèrè lọ́wọ́ yàn á béèrè kílẹ̀ tiẹ̀ kílọ̀ náà bá rẹ̀ kílẹ̀ tiẹ̀ ta ló ti tẹ̀lé ẹgbẹ́ sheikh muhammadu bin abdulwahab nǹkan mẹ́ta ìnáwó yẹn sí lọ́ọ́ fi kọ́ tàwọn àpilẹ̀ mẹ́ta tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ lábẹ́rẹ̀ lọ́wọ́ ẹni. anábà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kí a mọ eléyìí ìyẹn náà ló fi sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan pé ní idha faraga ahadukum min at-tashahhud al-akhir tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín tó bá parí àtàyà gbẹ̀yìn ẹ̀rí kó yà wá sọ ń pa àwọn nǹkan mẹ́rin kí ni mẹ́rin náà. اللهم إني أعوذ بك من من عذاب القبر يا ساري لي واو تي با فيلي ìtàbí tí ò bá dáhùn rẹ̀ dáadáa kò sí sẹ́yìn ó fi dáhùn dáadáa báà àìmọ̀ ẹ̀sáàmù tẹ́mi ti ṣe láyé ẹ̀sáàmù táyé e kọ́ lélẹ́yìí o iṣẹ́ eré rẹ ní òjẹ́ kọ́ rí dáhùn àti ìgbàgbọ́ tó ní sọ́lọ ìgbàgbọ́ tó ti ní síjọ́ ń tẹ́lẹ̀ ní ẹ̀sìn jẹ́ kọ́ rí dáhùn ọlọ́ba sọ́nà ọ̀tàlá ni yusabitu Allahu alladhina amanu bilqawli sábìtì fil hayati dunya wa fil akhirah ọlọ́run ní àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bàbá alikọ́ọ̀lù sábìtì ọ̀rọ̀ òdodo àfẹsẹ̀ wọn nílẹ̀ láyé àti lọ́jọ́ pé di ńgbà táwọn afáàn tó ayé àyẹ́ pé ìfẹsẹ̀ nílẹ̀ tọ́jọ́ pé di kankan bá a ti mọ̀ nǹkan kan tó bá a ti mọ̀ bẹ́ẹ̀ àìmọ̀ ìtàbí tí mo ti ṣe láyé atamọ́tà àtẹni mi àfàì lọ́dọ̀ ní mú mi ìyẹn ò dọ́rùn iṣẹ́ rí ẹ lọ́ọ́ fi dáhùn lọ́jọ́ gbẹ̀ǹde alikiyama ẹ̀rí àwọn ẹ̀rí pọ̀ lórí eléyìí pápẹ́ ní ìbéèrè ń bẹ lọ́jọ́ gbẹ̀ǹde alikiyama anábà mọ́tò sọ́lá ó ní iná àbí ọmọ tó kálá bí kúbúrì hà gbogbo ẹ̀ka lukú ni wọ́n bi léèrè ọ̀rọ̀ níbi yóò rí fitinà sáré àtẹ̀tún pàṣẹ àtẹ̀tún pàṣẹ fìtí yẹn kọ́kọ́ wà nù sàlẹ̀ tẹ́ yóò kọ́kọ́ rí. falawla an tadafanu anadije báyìí pé ìra yín ni ladàáwùtò lá an yùsùmí àkún min azabil qabr alẹ́bi asuma wà ní. ẹ̀rí àwọn asuma wù mí o anadije báyìí pé mọ̀ ẹ̀sìn ìra yín ni. ń bá bẹ́ẹ̀ lọ pé ìdí máa ń gbọ́ níyà sáré láwọn yẹn jẹ́ kẹ́ẹ̀tì ẹ̀gbọ́n òun jọ kan ṣùgbọ́n tí wọ́n ẹgbẹ́ máa ṣẹlẹ̀ ayé tẹ́tẹ́ bá gbọ́ ò tẹ́lẹ̀ kan bá kú gbogbo sàbí tábà fún ṣẹlẹ̀ ilé òsì tó ló bá tó lọ pàdé irú yà yín kọ́ ẹ níbi ayé onílé símọ̀ níbi tí ìyá sàárè lágbára dé àní tí wọ́n ẹgbẹ́ ayé ni bá ní kẹ́ máa gbọ́ ṣùgbọ́n ló ń sànù àwọn aláwọ̀ yẹn kó máa gbọ́ ẹ̀yẹ nìkan ni ègbọ́ káyipẹ́ tí alùpùpù gbọ́ ni àti máa ṣe ẹlòmíì tó bá kú ni ó di ogun fún kílélẹ́ fi nǹkan mẹ́nu sàárẹ̀ bó ṣe wà oríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ mẹ́ náà fáwọn pé sàárẹ̀ tẹ́lẹ̀ ó lè ní fúfurọ̀ tó mi fúfarì náà ó lè jẹ́ kóòtò kan tó yẹ pé iná ìyà ló wà mẹ́ ẹni kò sẹ́wọ̀n tó ju kirikiri lọ irọ́ ni o kirikiri ẹsẹ̀ ya o táyé nu sàárẹ̀ ju bẹ́ẹ̀ lọ bákan náà ó lè jẹ́ rọ́ọ̀dọ́tún mi rìyá àdìlìjánà ó lè jẹ́ àyè pálásì níbo náà ti gbádùn ju nàìjíríà ní asọ̀rọ̀ kìíní yóò kéré sí gbádùn ló sáré nígbà tí yẹn bá ṣe dáadáa. ìyẹn gbọ́dọ̀ nígbàgbọ́ sí eléyìí ẹ̀rí tí yẹn bá tẹ̀ sáàmù ẹ̀kọ́ méjì ni wọ́n ń ṣẹlẹ̀ ìmọ̀ kéèyàn pass àti kéèyàn fail. anábíà muhammad sallallahu alayhi hadith abdullahi ibn abbas radiyallahu anhuma ó sọ̀rọ̀ àwọn arákùnrin méjì kan tẹ́ pé ìyá sáré ń bá anábìrẹ́ kọjá lọ ní náwó mọ́lá yóò àwọn méjì tí mo ti yẹ wà ló sàárẹ̀ méjèèjì tá a gbà kọjá yìí láyọ̀ àzàbá náà jìyà lọ́wọ́ o wà má yọ àzàbá ní fi kẹ̀míìrì gbèsè nǹkan ńláńlá náà ní mú wọn jìyà nínú àbá àtúndarí ti hadith yẹn wọ́n ní ìtumọ̀ sáré mi sọ pé ní nǹkan tó yẹ pé lè ṣàtúnṣe ẹ̀sùn mọ́ wọn kákún láyé àmọ́ àdúgbò mọ́ fẹlẹ ayẹ tẹsí rúbi báwọn ni ẹ̀rí ìkànnù wọn tí bá ń tọ̀ láàrin ìbáyọ ti máa tọ̀ ẹgbẹ̀rún yẹn ti pọ̀ ń sè é. inú tí ó fàyà àtàlẹ́ fún yẹn ni o wọ́n nu rìwáyà mi pé ní òtítọ́ bá sáté la kò ní sí kò wà á mọ̀lẹ́ àkàr fàkànà yamshi bin namimati bayna nas ẹ̀wà rẹ̀ ní kejì ìmọ̀ ń sùn fúnfún káàkiri àwọn èèyàn ìmọ̀ ń gbé ọ̀rọ̀ fúnfún káàkiri nínú India jẹ nínú sáré ẹ àwọn ẹsẹ yìí nínú àwọn àwọn kéèyàn tọ̀ tí ò lẹ́kọ̀ọ́ tọ̀ tó lè mú ìyàjẹ̀ yẹn nínú sáré bákan náà tí èèyàn ṣòwò tó lè mú ìyàjẹ̀ yẹn ẹni tí ò wá kírun ńkọ́ jẹ̀mọ́ ẹni tí ń gbẹ̀bọ̀ ńkọ́ o ẹni tí ń pààyàn ńkọ́ ẹni pé tí ó le. ẹ̀rí lórí ìyá sáré tó pọ̀ jàǹtìrẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò àbámọ́ lórí ilé a gbọ́dọ̀ mọ̀ pé inú sáré ó lè jẹ́ pálá àtẹ́yìn òpérò ẹ̀rí láyé bákan náà ó lè jẹ́ ìkíni kẹjọ máa ṣẹlẹ̀ síyàn lóde wọn tí o bá ṣe ní iṣẹ́ ẹ̀rí sábà lónú sàárẹ̀ nínú tálò yìí tó kéré jù náà láì tálò láyé gbogbo àwọn àtẹ̀mí yòókù ojú àti ẹni máa pa wáyé rí ọlọ́ni kà á nà ó yàwọ̀ yàrá ọ̀nà àláwọ̀ yẹn bá tó ìlà àṣíyàtà ní àwùjọ ha ha ọlọ́ni tọ́nu bá dé kálukú bá rọrùn tó bá lọ wáyé yìí wọn ká sá wáyé tí bá tiẹ̀ ọ̀rẹ́ ká rọ ọjọ́ kan mo lè kọjá bẹ́ẹ̀ àti du hánà mẹ́ẹ̀ èyí ó gbà wípé ó wáyé inú sàárè kan ní kẹsẹlẹ yóò lò mẹ tó bá dìgbà gbẹdìde tani ọlọ́run ní kí ìsọ̀rọ̀fílù fún mèrè ká dìde nkálukú dìde náà ni àtẹni tí wọ́n rí sí àtẹni tó ń rí sí àtẹni tó jágbé mi àtẹni tí wọ́n lọ tọ́jà lómi wọn lóka àbúrò náà ti wá gbé dìde ọlọ́run bó gbé wa dìde torí pé òun ló dá wa lákọ́kọ́ àtúndá ò lé mọ́ kẹ́bọ̀ ìsọ fún anú sátò yà sìn ọlọ́ọ̀gbẹ́ wa dìde èyí o sì gbọ́dọ̀ tako tó bá fọ bẹ̀rẹ̀ tá a dìde ànábì àwọn sàlá oníkálukú dìde ẹ̀rí a máa lọ bí àyè kọjá tó kọ́kọ́ rí mẹ́ni Musa ń wọ̀n ká ṣé Musa náà dákú nígbà táyé parẹ́ jọ́sí ni àbí èyí tó ti dákú níjọ́sí nígbà tó lóun fẹ́ rọ́lọ́ lọ́nà níbi sọ́lẹ̀ ẹ̀sẹ̀ pé kó má dákú ẹ̀ kálukú dìde àti gbọ́dọ̀ tako ọjọ́ gbéǹde yìí ọlọ́ba sùpánù àtàlá ó sọ fún wa pé ní záàmán lẹ́bí ìdá káfàrọ̀ allah yóò máa fún àwọn kẹfẹ́rí náà tó máa ń rò pé ọlọ́run ní gbéru adìde kúlíbàlà wà rọ́bì ọlọ́ni àwọ̀rọ̀ oníbẹ̀ mo fọlọ́ọ̀bà rẹ búra mo fọlọ́ọ̀bà mi búra látúbọ̀ àtúnà àgbẹ̀yìn dìde fún mi látúnà bá ọ̀nà bí mà àmìlìtò ọlọ́tọ́ wá fi mí kú tẹ̀gbẹ́ dìde lẹ́ ń wá fún yín ní ìròhùn tẹ́ ẹ ṣe. wàzálẹ̀ kà á lálọ́ ìyẹ̀sí ó pátápátá. yàmú yàmú asúnmù lọ́wọ́ jẹ̀mí à ọlọ́run ọjọ́ tá a gbé mọ́yìn nìyẹn pátápátá láì dẹ́ni kẹ̀kẹ́ sí. fàyínà bí òun bí mà ámìlú fàyínà bí òun bí mà ámìlú ọlọ́run máa ń wá fún yín ní ìròǹtẹ́ ṣe ìtọ́ṣe báyìí ìtọ́ṣe báyìí àsọ̀rọ̀ là ọlọ́run sọ gbogbo fànà ìjẹ́ ìṣirò ti wáyà ìṣirò ti ìyá o a tún wá bẹ́ẹ̀ bí ìgbédìde kárí kése tí ò nígbà kárí kése wọn wá gbóòórùn wọn súnmọ́ dèdè orí kálukú bá ṣe wá wà nù bá ṣe wá wà yìí àdébìlẹ̀ kálukú ó mọ làágùn àkọ́dí tó bá ti ṣẹ̀ sí ẹ̀rẹ́ lómi ògùn dojúkọ ẹ̀ ẹ̀rẹ́ lómi ògùn omudé olúkú yóò mú ẹ̀mí dodo ẹlòmíì ẹ̀ ní eré èèyàn mọ́ ògùn nìkan lẹ́mọ̀ rí kò sì ní sálẹ̀ ìjọ mélòó là ń lo mele kò níye o abọ́wò láwọ̀ àníwọ̀ aṣọ o òhò láwọ̀ àníbìtò ṣàrùnà ẹ̀rí àgbẹ̀ ìdìde òfàtàn òrọ̀tà gòrùlà àgbẹ̀ ìdìde láláì wọ bàtà ẹ̀ bàtà wà mílíọ̀n níwọ̀ ọ̀ níwọ̀ ní sísì ìjọ náà ẹ̀rí òfàtàn òrọ̀tà ìyàtọ̀ láì ní mọ́lò ọ̀ níwọ̀ aṣọ kankan gòrùlà láì ní dábẹ́ ìyàwó Aisha gbọ́dọ̀ ìgbéra ah, ìrẹ́ oníṣẹ́ ẹnu ló torí omi yàtọ̀ sí èmi àtẹ́sáárí ò ara wa anábì ni ọmọ kẹ́kẹ́ ìjọ ṣẹlẹ̀ tíyanjọ́ ló kọjá kó wò ẹnì kejì yọmọ yẹn fi rò lùmọ́rí mi ní àkì ọjọ́ tó yóò sá fún ọmọ yẹn bọ̀dábì bọ̀dábì ẹ̀ sá fúnra yín jọ́nà wà ó mi ìwà àbí yìí èyí ó sá fún bàbá rẹ̀ yóò sá fún bàbá rẹ̀ ẹ̀rì lìkúlì múrí ìyàwó ìrìn ṣáánú yóò gbé ní ìṣesí kálukú yóò tó ń jọ́nà lọ pé kálukú ṣe wá wà lóṣù lọ́jọ́ tí ò ní sí bòógì ẹlẹ́gbẹ̀rẹ́ àdìdì kẹfẹ́ ọjọ́ ọlọ́run fààyàn kan bòógì lọ́jọ́ tí ò sí bòógì àsìkò yìí náà ń sọ. àwọn wà bẹ́ẹ̀ bí ẹsẹ̀ dìde síbi kan ní pé kọ́ tiẹ̀ wá dájọ́ wa bó láwa ṣẹlẹ̀ e sí ẹjẹ́ àlọ́ kọ́lọ́ ń dájọ́ wa. àwọn àlọ́ wọn báwọn òjíṣẹ́ ọlọ́run pé kékeré ní ẹ̀mọ́ ibi tó lọ nígbà tó lọ ti fi àdìyẹ sáàtì a lò láàyè yẹn àti àjẹgbàgbé pa wáyé ní bí ó ti pẹ́ tó. ọlọ́run bá ti ní ro wa ẹja lọ báwọn kama àlọ bẹ̀rẹ̀ pé bá a sọ fọ́nà wa kó sì ṣèrò àyè táwa yé àtọ́ ibi táàtì wa pé ẹni gbogbo ẹ kí ẹ ní ti túmọ̀ sí pé ibi tó ń dá sí kò ní fẹ́ bá mu. ọ̀dọ̀ anábì kọ́kọ́ lọ ilé anábì ọlọ́run bá abẹ́ lọ́run anábì ọlọ́run bínú lẹ́ni yóò bínú ìkànnù ni pé ó ní kan kí ló dé ó túbá ọlọ́run ní fataba alayhi fatalakọ ádámù mi rabbi kalimati fataba alayhi ọlọ́run nù kẹ́lẹ́ kẹ́lẹ́mà kẹ́kọ́ sọ ẹ̀rí ló fi bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run sì túbá ọgbà tuntun bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ń tijú láti pàdé ọlọ́run ẹwà rẹ tí o jẹ kẹkẹ lẹni yóò mọ ọ lẹsẹ onífídíà yóò mọ fọwọ́ sọ̀rọ̀ àbáyọ̀ pé àwa là á ṣì gbẹ̀yìn ìṣìpẹ̀ bá dẹ́bi ọlọ́run tọ́lọ́ ti borí ti tijú láti pàdé ọlọ́run wọ́n ti fọwọ́ sọ̀yà pé ọlọ́ọ̀ ṣì gbẹ̀yìn tọ́ba ti rú ẹ̀ tó bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ ni mọ́tẹ̀lẹ́ o kó lọ́dọ̀ anábì adam ẹ lọ́dọ̀ nù ìrẹ́nu àgbà wà lóru sòlè wọn làkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́ rẹ ṣe báyìí ṣe báyìí báyìí báyìí báyìí bá bẹ lọ anábì nù ló sọ tiẹ̀ náà tó jọ ti adam ẹ lọ́dọ̀ bàbá àbáwá ibrahim àtúwá yìí bàbá ibrahim pé àtà abul anbiya ìwọ ni àbá àwọn ọ̀pọ̀lọpọ̀ anábì ọlọ́run khalilu rahman àyànfi ọlọ́run anábì ibrahim náà tó ti bá ṣe yìí tó òun náà ṣe kíni òun náà mú tiẹ̀ náà wá kàìmí náà tó kojú ọlọ́run lẹ́nu bá ti máa lọ nù. àwọn gbogbo àwọn ọ̀gá ẹja tọ́ka sọ́dọ̀ ẹja tọ́ka ayé sẹ́rù kan tọ́lọ̀ ní borí yìí. náà wàá tọ́ka pé lọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. iye lọ́dọ̀ anábì àwọn sọ́lá ń bá wa padà sí gbogbo ẹ̀dá pátá ni wà táwọn anábì ọlọ́run pé kọ́lọ̀ tiẹ̀ lé kíni fún tiẹ̀ dájọ́ káwọn ibi tá à ń bọ̀rọ̀ ara wa lọ. abadọ́dọ̀ anábì ànàlá bẹ́ẹ̀ ni èmi mú ní ṣìfẹ́ yìí yẹ ìṣìpẹ́ tó tóbi jùlọ tẹ́nìkan kò bá níbi kẹgbẹ́ bẹ́ẹ̀. asa ayiyabo asaka rọbuka mọkọọmọ mahmuda mọkọọmọ mahmuda sẹyìn aya tọ́ka sí táàmù tọrọkẹ Allahumma rabba hadhihi da'watu tamma wa salatul qa'ima ati muhammadan wasilata wal fadila wa darajata rafiya ọbaṣawo mọkọọmọ mahmud mọkọọmọ mahmudu yẹn ìyẹn láàyè tó nìkan ó ti ṣìpẹ̀ fún gbogbo ẹ̀dá pé kọlọńtì ẹsẹ anabi náà ni analaha bẹ́ẹ̀ ni èmi anabi náà ṣẹ̀ṣẹ̀ wá ṣìpẹ̀ ṣùgbọ́n kó tó lè ṣìpẹ̀ yìí anabi náà lọ fún mi ní kẹ́límọ̀ kan tí fi yìn tí dojú wọlé tí mà yìn tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ wá bínú ọlọ́lọ́ ṣẹ̀ wá lọ pé á ah, bóyá anabi bẹ lọ yẹpẹ ẹbí náà kàn ní wa ọlọ́run bó ṣe jẹ́ àyẹ̀fẹ́ ọlọ́run tó tẹ́pá síwájú gbogbo àwọn ẹ̀dá tẹ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù kò ní déwájú ọlọ́run kọ́kànlá ọlọ́run yá ti ṣèṣirò wọn ẹlòmíràn bọ́lọ̀ sọ̀rọ̀ láyé bí wíwà pé wíwà pé òun àti subhanallah ó wà tọ́lé rẹ̀ tó lè sọ fún sàmà local government ó sì mọ sọ fọlọ. anábì ní ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ́ lọ́n ọlọ́sẹ̀ wá yọnu kó sì pẹ̀ lọ́sẹ̀ wá kan ìṣirò ẹ̀rí àti kó ti lọ jàmọ́ táwọn ká mẹ́nu bọ̀rọ̀ ìṣirò náà ọ̀rọ̀ tún pọ̀ lọ́sẹ̀ wá kan ìṣirò bó lọ́lọ́ ṣe ṣe ìṣirò kéde bí táyé òde pé kéde kan lè lọ́dún márùn-ún yàrá ìpèsè rí olùṣèṣà ọba ayára dájọ́ ni o kò síbẹ̀ ti pọ̀ tó ẹgbẹ́ tọ́lọ́ ti dáwọ̀ èèyàn ìgbà tí ó kú dé ẹni tí ó wà gbẹ̀yìn ọlọ́sìn gbogbo wọn gbogbo ẹ̀ náà fẹ̀rẹ̀ ọ̀lẹ̀ kìsà yóò yára dájọ́ ni. ọlọ́sẹ̀ ìṣirò kálukú táwa ṣe láyé bákan náà ìṣirò yẹ ọlọ́run jẹ́ kó yé wa àdébà bàtà sọ́lá jẹ́ kó yé wa pé àwọn ẹni eré ọmọ àlùjànnà ọlọ́run kò ní yóò ń tẹ́ ṣe lè kọ́ lè bá mọ̀ pé àrí ṣùgbọ́n máa lọ. láti fọwọ́ tó paṣẹ wọn yẹn pé ní kágbá sahai kòlẹ̀ amal ìgbà iṣẹ́ tí yẹn ti ọlọ́ni fáwọn ọmọ ní ti àkìtábà òbí ẹ̀mí ni ẹnikẹ́ni tọ́lọ́ni kó gbàwé rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀túnjọ́ náà fasawfa yuhasabu hisaban yasiro ìṣirò orí òrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run wọ̀nyá ń kọ́lé wíyí la hali yìí mọ̀ṣúrú rọ yóò padà sọ́dọ̀ àwọn ará alẹ́ rẹ̀ sọ́jọ́ wàlújẹ́ náà nídùnnú pé ẹni tí rìsọ́ọ̀tì ẹ̀dá aláyé lẹ́yìn pé yóò dùnú ni. ìyàlọ́mọ sọnù ayé àmì pé níwájú mọ́mọ́ ní uti akitaba òbí yẹmí ni ẹnìkẹ́ tó bá gbàwé rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún fẹ́yà kúlò ha òmùkọ̀rọ̀ òkìtàbí ha bẹ́ẹ̀ pé ti dùnú ha òmùkọ̀rọ̀ òkìtàbí ya ẹ̀dá pé bá ń ka mọ́mọ́ sórí rẹ̀ ìní zọ̀nàntò àní mọ̀láàkìn ìsáàdìyà mo ti mọ̀ pé fọ́nù mẹ́yẹ mi wá ná àlẹ́hìlì mo ti mọ̀ pé òun bá tẹ̀ mi pàdé jọ kan mo wẹ́ tí ó fàwọn àfẹ ẹnṣadé rọdí yà yẹn ní ọmọ gbáyọ ọdún ẹwà lẹni kejì fáwọn ọmọ ìlú ti yà kìtàbà òbí ṣìmáàlì ẹ tó bá gbàwé pẹ̀lú ọwọ́ ọ̀tún ọwọ́ òsì fẹyàkúlù yà lè tà ní ìwé òsì ìwé òwú burúkú wa gbà yìí kíkú má gbàgẹ kódà bá tó sọ àtẹni tí ó fi gbà pé fáwọn ọmọ ìlú ti yà kìtàbà wàrọ àfààrí ìyẹn pé ní ẹ̀yìn ni ó ti gbà ẹ̀yìn ọwọ́ òsì ni ó fi gbà wà torí pé ní ọlọ́run sọ gbogbo tí kálukú ṣe ní òrì ẹ̀rí gbogbo tí kálukú ṣe ní òrì ìkàrà àti sábà ètò ọ̀ṣẹ́ ìwọlé tó gba ẹṣẹ́ máa kà fúnra rẹ káfà àbẹ̀dẹ́ sí kàlíyà ọmọ alẹ́ ìkà àti ìbà ìwọ́kẹ́ ló dájọ́ ara rẹ ẹnìkan sábò tí fún mi ò sí bẹ́ẹ̀ tí kẹfẹ́rí bá rí tiẹ̀ yóò máa lè hàn kìtàb irú ìwé wo lélẹ́yìí tó wá kọ̀ yìí láàyò gáà ni rùsọ̀ kì í wàlá kẹfí rọ̀tà ní ìlà àṣọ à kò ní kọ́ lọ́jọ́ ọgbọ́n yẹ fi sì kíní kan kọ́ gbogbo ètò rékọ́dù ẹ láyé ká tó gbé títí kámẹ́rà tó mọ̀ èmi ò tún wà tí ò ní rí. ṣùgbọ́n eléyìí láyò gáàdì rú sọ̀gí rata wà lákẹ́bí rata ìlà àṣọwà ìtọ́ sí kọ̀rọ̀ tọ́ sí gbagba gbogbo ẹ̀ ní oṣù síta. yàmọ̀ tó wọlá sàrà gbogbo tí wọ́n ń pè láti rí o àṣírí lọ́dọ̀ ta ni lọ́dọ̀ tẹ́ ẹjọ́ ń gbé ni ìyẹn sàṣírí lọ́dọ̀ ọlọ́ gbogbo ẹ̀ ní oṣù síta. so ìṣirò ń bẹ sáṣẹ̀ ìṣirò kálukú ẹ̀rí bákan náà tọ́ bá ṣèṣirò tán oríṣiríṣi àkàlọ́ tó wà bí alimizan òṣùwọ̀n ń bẹ tó fi wọn kálukú àwọn ọṣẹ wa wọ́n tún wá ní ẹ̀rí pé wọ́n tún wà wá gan fúnra wa fáàmà mà ń sákúlá ti mọ̀ wá sínú ẹni tó sún wọn rẹ̀ bá kún kí ni ó lọ síbẹ̀ jẹ̀mọ́ gàrí àti ẹ̀wà rárá iṣẹ́ eré wà á rọ síbẹ̀ o iṣẹ́ eré ni ó jẹ́ kó sún wọn ẹ̀ kún fáàmà mà ń sákúlá ti mọ̀ wá sínú hu fàwọ́ àfi ìṣàtẹ́ rọ̀ ìyá nítorí jẹ́ kó sún wọn ẹ̀ kún iṣẹ́ eré nítorí jẹ́ kó wá tẹ̀wọ̀n jùlọ ní kéèyàn ní tàwíìdì kéèyàn jẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo náà bá gbọ́ ó dúró ti àdìsọ́kàn tó dúró dáadáa tí yóò pẹ́ bọ́kọ̀ mọ́ṣẹ́sí rẹ̀ ni ó jẹ́ kí ó sùn wọn rẹ̀ iṣẹ́ rẹ̀ kún lọ́jọ́ pé dàlìkìyàmọ̀ àdúgbò sọ àwọn nǹkan mi tó jẹ́ kó sùn wọn kún ẹ̀rí nínú rẹ̀ ni kí kéèyàn jẹ́ oníwàárí anábì ní alkọlù mizan alkọlù eh, ṣé n fi al nǹkan tí ó jẹ́ kó sùn wọn yẹn tẹ̀wọ̀n lọ́jọ́ pé dàlìkìyàmọ̀ husnul khuluq ìwà dáadáa husnul khuluq ìwà dáadáa inú tó máa tún wọ̀nyẹn kó tẹ̀wọ̀n ni ìwọ tí ìwà rẹ kú yẹ káàtó ara tó fi rojú rẹ ọlọ́run lọ́jọ́ pé ní alikiyama rẹ o bákan náà kéèyàn kún fún àkàr àníbi sọ́nù ọ̀rọ̀ pé kalimatani agbọ́dọ̀ méjì kan wà khafifatani ó fúyẹ́ aláìsísáàdì lẹ́nu yàn habibatani ilá rahman ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ gan-an sẹ̀kìlá táàrí fìlìmì ìsàn sábà jù sórí òṣùwọ̀n yóò ṣe kíni yóò tẹ̀wọ̀n kíni bọ́lọ̀ náà subhanallah wa bihamdi subhanallah alazim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ṣókí ni òṣùwọ̀n ń bẹ ànábi sọ pé ayẹyẹ lómi tí ó tóbi tí ó fún ẹgbẹ́ láyé tó yẹ pé ní ilé ńlá ọkọ̀ ńlá gbogbo ńlá kò ṣe tọ́lọ́ ṣùgbọ́n kò ní wọn lọ́dọ̀ ọlọ́run jana àgbà òòlù ìyẹ́ ẹ̀fọn ẹ̀mọ́dédé tí ìyẹ́ ẹ̀fọn lè wọ̀ ẹlòmí ò ní wọn lọ́rùn torí kò ní ṣẹlẹ̀ ẹ ti rẹ́ lómi dẹ́gbẹ́ iṣẹ́ eré rẹ̀ yóò jẹ́ kó tẹ̀wọ̀n lọ́jọ́ gbẹdà kìámà aṣọ àbá wà ní ààyè kẹjọ kan Abdullahi bin Mas'ud rọdí àlọ́ àjùmọ̀ alo fẹ́ gun igi rọdí àlọ́ àjùmọ̀ ó fẹ́ gun igi kan afẹ́fẹ́ wá sí ojúgun ẹ̀ bójúgun ẹ̀ ṣe wá rí tó yẹ pé bọ́lọ̀ ń ṣe dáa tí kò tó jẹ́ yẹn sí nìyẹn ó fẹ́ pẹ̀lú mi lẹ́ni ànábi wa bínú ẹ̀ ń fi bínú Mas'ud lẹ́ni tẹ́rọ̀dùkú tẹ́wọ̀n ó tẹ́wọ̀n tí ó tẹ́wọ̀n lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìjáàmọ̀ ju òkè òdòdó lọ ẹtú bá ti kó kéwúdù ṣe tóbi tó lù mọ̀dínà yóò mọ̀ kókè ńlá ni ṣùgbọ́n ẹsẹ̀ ẹbí lùmọ̀ sórí yóò tẹ́kíní yóò tẹ̀wọ̀n jùlọ látara jẹ́ nírì rẹ̀. ayẹ́pẹ́ ní wíwèjì ta ayẹ́pẹ́ àwọn oníwèjì ẹ̀wọ̀n mọ̀ èmi sára ikọ́ ni tọ́lú o iṣẹ́ eré rẹ ni ó wọ̀ wọ́n bá sára jù bẹ́ẹ̀ lọ́tọ̀ iṣẹ́ eré ọ̀fù yẹn wájú ọlọ́ kọ́lọ́ba sọ̀hánà wa tẹ́gbọ̀kẹ́ yìí adákùnmínà ṣàrà ó fúyẹ́ dúró orí lọ ẹ̀fọ́ wo afárá kan ní bíríìjì kan ní bírú orí ṣe fúyẹ́ tó bíríìjì fúyẹ́ jùlọ wà á hàdùmínà sáyìn ó sì ṣe kíni ó mú du ìdá lọ kò wá sẹ́nìkan tí ò ní gbàgbẹ́ kọjá iná sì ló wà ń sálẹ̀ rẹ̀ ó rẹ̀ pé ẹni tó bá jábọ́ mẹ́rin mo ní jáfí inú ná. wàyí mi kò ilà wà àrídùn wà ní Suratu Maryam ọlọ́ni kò sẹ́nìkan kan tí ò ní gbàgbẹ́ kọjá kana ala rabbika hatman maqdiya ẹ̀rí o ti di dandan tọ́lọ́ ti ṣe ń dandan fún agbófo ilẹ̀ gbàgbé kọjá ìkànnì òyàwó àdébà ká àgbà tá a gbàgbé kọjá tá a wọ̀ nẹ́kọ̀ àdébì àdìwò gbọ́n tọ́lọ́ ń sọlé yẹn ní súnmọ́ yunẹ́jì lẹ́bí nà sákọ́ ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ náà bá kọ́ àwọn kọjá mẹ́ wọ̀yàtàrù tọ́ọ̀lì mí nà fìyà jì fìyà àwọn èèyàn burúkú tọ́ ìyẹn ló fàtẹ́ yẹ pé ní nínú àyè sani yóò bá yẹn lẹ́rù jù lọ́jọ́ pé dàkí àwọn ibi sìrọ́ọ̀tì yìí níbi afárá yìí ẹlẹ́rìí nìkan wọ́n máa sọ pé ní Allahumma salli ọlọ́dàkùn làwọn tẹ́gbẹ́ ní àwọn ah, yóò máa já àdúgbò àtẹ́yẹn já sí ìkan lójú ẹ kí ni wọ́n ló ṣe àdébí àwọn ọ̀sẹ̀lẹ̀ ó yẹ pé ní ẹlòmí ó lọ wíwà pàfẹ́fẹ́ lọ tọ́jú ẹ̀ nímọ̀ kọ́lé kọjá ẹlòmí ó lọ wíwà pé kásẹ́jú àdébìlẹ́ lomi ó máa rá kó báyìí ọmọ yìí gbà pé dátà rẹ síbẹ̀ tó ti ó máa rá ibi tó bá fẹ́ sí náà lẹ́ni yóò ṣe kí ni yóò jà sí kí ni dátà rẹ tí èkọjá ń jọ náà lọ́hùn iṣẹ́ rẹ tó ṣe láyé ni o. ẹ̀rí pé kó tẹ̀ tó máa ka àlùjẹ́ náà àti nǹkan kan wájú o bákan náà ni alhaus nínú tó ṣe lọ́jọ́ pé alkaun alhaus odò kan tó lọ fún anabi tó lọ rọ yẹ pé orúkọ odò náà ni ó wá gbérí sókè orí ẹni músẹ́. àwọn bá wà kékeré ó tẹ̀lé ẹ̀sọ́ súrà kankalẹ̀ fún mi láìpẹ́ yìí ni ó bá ka súràtul Kawthar fún ọ pé a ah, ọlọ́run sọ súrà ká ó ka súràtul Kawthar ó wà mí jẹ́ mọ́ al-Kawthar sẹ́ẹ̀mọ́ anábì odò kan ni ó sàlàyé fún àṣàhábà oríṣiríṣi àlàyé ló wá pé odò kan ni pé ìrìn rẹ̀ tẹ́ bá rìn yóò tó ní oṣù kan tẹ́ẹ̀rin lọ tẹ́tún kúrọ̀sì báyìí ẹ̀sùn bí oṣù kan kọ́ọ̀pù tó wà ń bẹ òde déédéé làwọn sẹ́mọ̀ ó mí bẹ̀ ó fún fújú ara lọ ó sì dùn jọyìn lọ ẹni tó bá wá tí mo kò ní gbẹ̀ngbẹ̀ wọn láíláí odò kan tó lọ́n fún ànábì wa Muhammad sallam ànábì wa ní ṣùgbọ́n o àwọn èèyàn kan wà náà mọ̀ tí wọ́n padà àmọ̀lẹ́kọ̀ mọ̀ tí wọ́n yẹ padà sẹ́yìn ní ẹ̀ nímú ànábì wa sọ pé àwọn ọjọ́ mi lẹ́ ń dá padà sẹ́yìn àmọ̀lẹ́kọ̀ bẹ́ẹ̀ ni fàyínnẹ́kàlà tẹ́lẹ̀rì mọ́ àhàdàtù bàdà bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ngbà tó ti kó láyé tán ti ń ṣe nǹkan mí tó yàtọ̀ sí tọ́gbélẹ̀ àwọn afáàlà àwọn àdéhìí yìí bá wí ẹni tí ṣe nǹkan mí tálẹ́ bí ò ṣe inú ìjọsìn nínú àtọ́ máa ti lẹ́yìn náà ní romi mọ́ ní àmú lọ́jọ́ péjì àlìkìyàmù ni. anábì náà wà á bínú pé fàṣọ́ǹkọ̀ fàṣọ́ǹkọ̀ èpè sí ọyín sí ọyín ẹni tá a gbé nǹkan ojúlówó fún tó wá fi nǹkan agbé góòdì fún yàn ó lọ wá àwọn nǹkan tó ti rọ́ọ̀sì wá gbé káàkiri ẹ̀rí pé ẹni ò mọ́lẹ̀. a gbọ́dọ̀ nígbàgbọ́ sódò yìí nígbẹ̀yìngbẹ̀yìn wà fún àlìjánná àtiná ibẹ̀ ló wà jẹ́ ilé ẹgbẹ̀yìn kálukú àlùjẹ́nà àti ilẹ̀ gbogbo tó ní kọ́kọ́ ń ṣẹlẹ̀ ẹ̀rí àwọn mí bẹ́ẹ̀ tá a fò àwọn mí bẹ́ẹ̀ tá a ti sọ dénú látara àsìkò tá a ní àlùjẹ́nà àti ilẹ̀ ní wàá jẹ́lé ìgbẹ̀yìn tí kálukú mọ̀ pé ọlọ́ọ̀dì ti sọ tó pèsè rẹ̀ fún ọlọ́ọ̀ni àlùjẹ́nà ìdá tẹ̀lé mọ̀ tẹ̀kí apèsè rẹ̀ fún àtúpáyọ̀ ọlọ́run bákan náà ó sọ̀rọ̀ ọ̀nà pé òyìnbá ti lé tí ẹ bá gbọ́ sálù jẹ́ náà èyí ó máa ṣàdúrà pé ọlọ́run fi mí síbẹ̀ tó bá ti gbọ́ tiná yóò rí pé tó lágbára ni ọlọ́run subhanahu wa ta'ala ó ní inna jahannama kanat mirsada iná jahannama ti tọ́jú rẹ̀ pamọ́ ká mú yìí tó yẹ gbogbo anáǹkà gbogbo asálàmọ́ jésù àmọ́ ìtọ̀gí iná máa bà àwọn tó kọjá láyé ibi tó padà sínú láàbì sí iná fi há àkọ́ ọba ẹni láyé wọn ni ẹ̀wọ̀n gbére ẹ̀wọ̀n gbére o tó bá ní gbére tó bá kú sí ẹ̀kọ́ kó sáà bí ṣùgbọ́n ti iná ìyọ́ lọ́ni láti sí iná fíyà àkọ́ ọba àwọn bàbá ẹ̀mẹ̀gbẹ̀rẹ̀ ni tọ́ba wà ń bẹ̀ yìí ọlọ́wà ni ẹ lọ mú ikú wa kéléré ikú ni ṣé ẹ ti rí lára pé kú ni ọ̀nà ni ikú ni ọlọ́wà ni kẹ́ pa ikú tọ́ba tí wàá pa ikú lójú ẹ ikú tí ó pa yín láti ṣe kíni láti bọ́ mi ò pé kò ní jó alukulu ẹ̀mọ bẹ́ẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ó mú lọ́dọ̀ ọmọ àlùjẹ́ nàná láyà tó kú nà fi hà bárí dáná wọ́lá aṣàrọ̀ ọba á nínú nǹkan tútù ń jọ́nà lọ́hùn nǹkan àmúṣẹ̀mí ìlà àmìmá ọkà sáàkọ̀ omi gbóná tí ó máa já ọ̀fun wọn ní màmú omi gbóná tí ó máa já ọ̀fun wọn ẹ̀rí iná òmù jọ́nà lọ́hùn. jàzá àwọn ìfà ọkọ̀ ẹ̀sán wọn bá wọn mú tọrọ náà ṣàbòsí wa máa rọ̀ fún kàbí sọ̀ ìdí. báwọn mímẹ́ gbére ni iná nkánu láyà rẹjọ náà ìsáàbà ẹwọn láti ayé láti fẹ́ lé o wọn àrètí báwọn ó ṣe ti rọjò gángan láyé ó ṣe wọn ni ayé láti ká tó sọ̀rọ̀ ẹlòmí ìgbà ọ̀dọ̀ kẹ àlùjẹ́nà wo ni tó bá bá fún sí pàṣẹjì àlùjẹ́nà tó bá bá ń pàdé ọlọ́run àti pàṣẹjì ni àti kí ọ̀ kankan o ẹ̀rí. إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا قلنا فذوقوا فلن نزيدكم إلا عذابا إما جاء يوم لكم ولن تبع بها تبع الجنة فإن إن للمتقين مفازا àwọn àlùjẹ́nu wọn bẹ́ẹ̀ ní àlùjẹ́nu àdá ikọ̀ ànába ọgbọ̀n oko tó yẹ pé ní oríṣiríṣi nǹkan ló wà mẹ́ bàbá ṣeré lẹ́sìn náà àwọn ọ̀hún àmì lùsọ̀ ọ̀lẹ̀ ha àná làwọn jàǹdà ti tẹ́jì ní mìtá tẹ̀lẹ̀ ní ha kùlámà rúzìkù mínìyà mìsámọ̀rọ̀ ti rúzìkọ̀ kọ́ọ̀lù hàzà lẹ́sìn rúzìkù náà mi kọ́bìlì. ọlọ́ni ẹ̀fọ́ ọmọ àlùjẹ́nu lè yí ó sì yàtọ̀ síra wọn wàá tù bí wàá tù bí mùtàṣàbí ha àmọ́ mú wájú mọ́ ìjọra àwọn ṣùgbọ́n kì í ṣe kankan náà. ẹ̀rí àdáyé kọ́ ànábà wákà wá ibà àtọ̀rọ̀bọ̀ ọlọ́run tó fún wa ní ìyàwó níbẹ̀ tó tún ní tíyàwó wọn táyé náà bá mi ọtún wá wà mẹ́ ìyàwó wo lámìyà tó fi tù wọ́n náà wà láti ìṣù kọ́bùlà wọn làjà èèyàn kan ò fọwọ́ kàn wọ́n rí èèyàn kan ò fọwọ́ ata yẹn náà pátá wà lójẹ́ náà ọlọ́run wà á sàn wọn náà níbẹ̀ fàjà àyìnà ó ná àti rọ́ọ̀bá ọlọ́run sọ wọn dọ̀mọ kékeré náà ìyàwó mi ti di dàgbà kò ní dàgbà ńjọ́ náà ó rò bá ní ẹ́ fàjà àyìnà ó ná àbùkárà ọlọ́mọge náà wọ́n jẹ lọ láíláí ó rò bá ní àtàràbà ẹ̀rí ọ éèjì wọn ò sì ní jura wọn lọ pé á ah, ìyàwó tèmi ti wá dàgbà tèmi ti wá kéré náà ní jura wọn lọ ọlọ́run ló yẹ sọ pé nínú àlùjẹ́ náà yìí àwọn àkẹ́wà ń bẹ oríṣiríṣi ẹ̀rí odò odò ọtí wà mẹ́ odò ẹ̀rí yìí ṣèbí wọn mú díẹ̀ díẹ̀ láyé ni odò ńláńlá ni omi tí ò ní rú ọtí tí ó mọ̀ kẹ́sọ́ tí ti táyé ọlọ́ta bá mo sọ̀rọ̀ èèyàn ní sọ̀sọ́kùsọ. ẹ̀rí látẹ́símọ́ òfin yàrá àríyá ọ̀ní gbọ́pọ̀ púpọ̀ ń jọ èèyàn ní mú kó máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ bí díẹ̀ torí pé tó ti mọ́ ni bákan náà odò oyin wà gba oyin yìí wọ́n o oyin tí òjò kí ni lọ ó ti wá mọ́tò eléyìí odò onítọ̀ subhanallah àtàwọn nǹkan mi tọ́lọ́ bá subhanahu wa ta'ala tó fi ròyìn rẹ̀ ní ṣókí ni pé nítawọn elétò kọ́lọ́ bá subhanahu wa ta'ala kọjá kí a rí wọn pẹ́. ìtì wọ́n fi sọ léèfún wa náà ni pé ká fi múra sọ́rọ́ ẹ̀sìn wa ká ṣiṣẹ́ dọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìyàmà ọjọ́ ọjọ́ pé láyà ń fa òmùẹ́lùn wàlàbànú ọ̀rì mo bímọ púpọ̀ mo lówó púpọ̀ ṣàǹfààní jọ́nà o illa man ata rabbahu bi qalbin salim àyàfẹ́ tí ó bá pàdé ọlọ́run bá rẹ̀ pẹ̀lú ọkàn tó mọ tí ò sẹ́bọ̀ ń bẹ̀ tó nígbàgbọ́ jẹ́jẹ́ kí ìgbàgbọ́ wa sọ́jọ́ gbé dàlùkìyàmọ̀ kó lágbára á gbọ́dọ̀ sí èméjì ń parẹ́ o á sì gbọ́dọ̀ dákun láti ṣùgbọ́n tá a bá gbàgbọ́ náà a máa ń ṣiṣẹ́ de ni kẹ́bá níbi tuntun farakùnrin tó a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé fàmọ́ àdáta láha kí ni wọn náà pèsè ilẹ̀ dọ́jọ́ yìí kíkà lùkọ́ náà bira pé kí kó fún wa ṣe rí ṣe kó fún wa lọ́rọ̀ rí sọ kó ìṣe wa lọ́mọ àlùjẹ́nà kó mọ̀ ṣe wa lọ́mọ iná wa sallallahu wa sallam muhammadin wa alihi wa sahbihi ajma'in